má rìn ìdí arìnrìn má rìn ìdìlídìlídì làásìkò tí ó díá fún oníkòyí tó lóun ó sì kú yẹyẹ òun. ó dìkú dúró ó dìkú dùrù ǹjẹ́ mímọ̀ láàmọ̀ kùndúkú mímọ̀ láàmọ̀ kùndúfàyà ẹ̀yìn ẹ wò ẹ̀yin olóyè nǹkan tí ifá ń sọ fún mi ni wípé àwọn ọmọ oyè méjèèjì tá ẹ lé àwọn lòsùn wọn wọn kún o àwọn méjèèjì ni wọ́n lè gorí àpèrè tí wọ́n lè jọba. ẹ gbọ́ gbọ́ mi àwo ẹ ẹ la lọ̀rọ̀ bàbá là kì í yé ni kì í sì jẹ́ ti bàbá tọmọ kọ́mọ́ làálà ẹ̀yìn àwọn ọmọ ọba méjèèjì yìí bó ti wò ó rí òkú yóò du kọ́ọ̀sì àpọ́njù kan lọ bá a bí falẹ̀ rè àbí. ọ̀gá ẹlẹ́rìí ìpín ọgbọ́n táwọn olóyè wí wọ́n níta lójú rẹ̀ kún jù nínú àwọn méjèèjì nínú adéoyè àtàdéwálé lójú rẹ̀ kún jù. ẹ̀yin olóyè ifá tó tẹnu mọ́rọ̀ rẹ̀ bákan náà ó ní àmọ́ tá a bá fi adéoyè tó bá jẹ́ ló wù àtàfi jọba ó ní àmú ẹyẹ tù a mú lọ sí di òsàjẹ́ ìlú wa a lọ fi bọ òsàjẹ́ ó ní ní ọbàjẹ́ ìlú wa àmọ́ gbèrú díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi gbòòrò ó ní àmọ́ ká ní pé adéwálé ló wù wá lọ́kàn ká fi jọba ó ní odidi ẹni ó ní láfi ṣètùtù nídìí nídìí òòsa ajé wa ó ní lọ́wọ́ ajé yóò bọ̀ wá gbèrú lẹ́ẹ̀kan náà òun ti fi hàn nínú. adífálà tí n bá gbọ́ ọ yé dáadáa ó ní tó bá jẹ́ adéoyè la fẹ́ fi jọba ẹyẹ ẹtù la fi ṣe ètùtù. ẹ ifá ló sọ bẹ́ẹ̀ o. nídìí òsà ajé ilẹ̀ wa yìí ọrọ̀ ajé wẹ́wà máa gòkè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi ṣe dáadáa àmọ́ tó bá jẹ́ adéwálé ni odidi èèyàn abẹ̀mí láàmúre di òsájé ọrọ̀ ajé owó tètè gbòòrò dáadáa bá a ṣe ń fẹ́ ohun ìfọ́nirú.

olóyè ká má dé oyè. torí ẹyẹ tu ni. ká lè pẹyẹ tu. bàbá o bàbá o sì. báàkì o báàkì o. bàbá kọ. ojú ló ti ọmọ ọba ojú yín mọ̀ kọ́rẹ́. ọba ẹ ẹ ẹ lọ ẹ ní sùúrù ẹ jẹ́ lọ bá ní kí wọ́n wá wọn bẹ́nu ilé. bálẹ̀ mi. bàbá o sì. Ah, ah, ẹ kọ́ mi lẹ́yìn ah, kò sí sọ̀rọ̀ eré rárá kí á ló dé kí mo rà gbà yín wọ́n ní láàfin tí gbogbo èèyàn ti sọ pé èmi ni kò fi jọba ẹni rọ kí ló dé kí mo ṣe fún yín. ẹ wo àwọn èèyàn ara ń tà mọ́ ń sọ rẹ o èmi ọmọ tún mọ ojú rẹ orí burúkú tí wọ́n máa wá wá kiri ọmọ dáadáa ló jẹ́ sí mi ó sì ṣàbùrú sí mi rí kí ni wọ́n wá dé tí wọ́n wá sọ pé kí wọ́n má fi ọ́ jọba. mo rántí bóyá ń gbà tí wọ́n ń dá fáńgbà náà lọ́hùn ìfàmẹ́yìn méjì àmọ́ ohun tí wọ́n ní kí wọ́n ṣe kí wọ́n tó lè jọba ah ńlọ́jà mi láyà o ọmọ kẹ̀kẹ́ mo wá ní kí wọ́n má mú ìwọ pé kọ́ kú mú ẹnì kejì bóyá òun lẹ́lọ́run lọ́wọ́ àtọ̀ fún ọ. ó ta ah, ẹ ti sọ ọ ṣé bóun náà lè fẹnu ara yín sọ yìí ah, ẹ ti sọ̀rọ̀ bí àgbà ìyá bí ẹni tí ò ní làákàyè. Ah, bábà sí ọ̀rọ̀ ẹ̀rẹ́kọ̀ ni mo bá yín sọ yìí o bábà sí ẹ ti gbàgbé ni orí tí ò bá dádé tá a bá bí sáwùjọ ọ̀wọ̀fà bí kádà rẹ ò bá yí padà dandan ni yóò jọba ẹ̀yin àgbáyà òsì tí n bá dórí àpèrè bàbá mi fi mú yín pé kàn fèrè. ẹ bá bàbá lè mi èmi ló pè yàtọ̀ ọmọ ọba pé òbí ṣe ń lérí furukọkọ furukọkọ ẹrú ń bè mí ẹ má sọ mí dòpó ọ̀sọ́gbọ́n bá lè mi ẹ ṣàánú mi o. bàbá tó ba lórí ogun gbogbo ọba lọ́la tí o ṣe nǹkan amọ̀ rẹ̀ já lọ́gbọ̀n. nǹkan bẹ o sáwo kódà nǹkan lé mi gidi gan ẹ̀yin àgbà náà lẹ bọ̀ tẹ pòwe ẹni àgbàlagbà tó bá ń sáré langbalangba nínú ẹ̀gbọ́n bí nǹkan bá lé. àjẹpọ̀ ń lé nǹkan. bẹ́ẹ̀ni bàbá nǹkan lé mi. nǹkan lé mi. bí nǹkan bá ń lé ọ bàbá ọba lé àwọn ìsọmọdé ń bẹ níyàn o. ó ṣe bí àwọn ìsọmọdé yín bàbá ẹ̀yin gangan lẹ́yìn ojú ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn. sáwo láàfin mo gbọ́ yí pé àwọn méjì ló yè tọ́ sí bẹ́ẹ̀ ni wọ́n ní kan yóò pa màálù àbẹ́dìyẹ ṣùgbọ́n èmi bàbá èmi lọ́mọ agbọ́jọ́ ọkú tó gba ọfà ọ̀fun sọ fún yọ̀yọ̀ dágbà falẹ̀ bàbá kò sí nǹkan kan tẹ́ béèrè tẹ́mi mi ò tó tẹ́mi mi ò kó ó dín dín nǹkan abẹ̀mí ìwọ fi ilẹ̀ ikọ̀ abẹ̀mí ẹ̀mí mi gbé ṣẹ̀bí ikọ̀ abẹ̀mí kan péré ni ìkan ní kò ju bẹ́ẹ̀ lọ. ọ̀hún ṣẹ́bí ìkan láàrin ìlú kò sí gbogbo ìlú. ẹ nìkan ni lóòótọ́ láàrin gbogbo ìlú. ọ̀sì lérò pé o lè ṣe. ìlú òwò abẹ̀rẹ̀ sí gbòòrò. yóò gbòòrò tí ó tóbi tí gbogbo ẹ̀ ó dùn tí ó dùn ìjọba ẹja lọ. ló bá tán. àbálòlógún owó rè é mọ́ sọ̀rọ̀ kan. bàbá bí n bá lè dé orí àpèrè bàbá mi. Mm ìlọ́po mẹ́wàá ní fi wá dúpẹ́ ó ti dọba. ó ti dọba. bàbá wa ò sí bó ti rí mo wí fún yín gan-an. Ah! ó lágbára díẹ̀ o ó lágbára àmọ́ bẹ́ẹ̀rù bá kọ òkè tó tún kọlẹ̀ níbi kan àgbèsí. ẹ wọ́n gbègbè ní kíákíá ni ẹ mọ̀ òpè rárá ṣẹ́gbọ́n ó yẹ kẹ́ ọmọ tó o ní wọ́n gbé mọ̀ ẹ̀sán fún ọmọ rẹ̀ ó burú ẹsẹ̀ ń wo ó dáná ó burú. níbo ló wá gbà tẹ́lẹ̀. mo sáré lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi àbíkẹ́ ni ó tẹ̀ díẹ̀ ni kódà ọlọ́run ló ní tètè lọ o ní tá à ń wí kọ́là bá mọ̀ wí. lójú rẹ tán ìwọ sọ fún mi pé wò ó lọ bẹ̀ èmi wá ń wá ọ káàkiri inú àgbàlá ṣé bó bá ṣe nǹkan ò ní sọ fún mi ni. ẹ rẹ jù lọ́wọ́ ńgbà tí mò ń jáde ni ah, ah. mo sì rò pé kí n mọ̀ lọ́ọ́ darun mọ́ yín lójú ni ò ṣe sọ fún yín. ṣé bí bójú ò bá ń ponírè gbogbo alágẹmọ ló yẹ kọ́ mọ̀ sí. ọ̀fẹ́ sọra rẹ di ajá olùwọ̀ tí ń yọ̀ kiri lẹ́nu. èmi fẹ́ lọ sí ọ̀dọ̀ alágbẹ̀dẹ àkọ́kọ́ ṣẹlẹ̀ lọ ń lọ báyìí. mo ti ń lọ lẹ́yìn. kò burú èmi fẹ́ dí ọ̀dọ̀ alágbẹ̀dẹ àkọ́kọ́. ó dáná ẹ mọ̀ pé bàbá mi. lúgúlùsọ èèmà bìdí yàpàyàpà kúlúkúlùsọ èèmà bìdí yàpàyàpà àmọ̀tẹ́kùn ọ̀sánwó ẹran nígbà bẹ́ẹ̀ àkàlà ọ̀sánwó òkú rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ bẹ́ẹ̀ kúlúkú ọ̀sánwó ẹ̀bọ ọ̀bẹ lọ́jọ́ jẹ́ láàrin ìlú adé adé tí àní amúṣẹ̀ṣẹ̀ gidi tí ó sọ lọ́kọ̀ ẹ̀ lọ́ra o àní amúṣẹ̀ṣẹ̀ gidi tí ó sọ lọ́kọ̀ ẹ̀ lọ́ra àní amúṣẹ̀ṣẹ̀ gidi tí ó sọ lọ́kọ̀ ẹ̀ lọ́ra o àní amúṣẹ̀ṣẹ̀ gidi tí ó sọ lọ́kọ̀ ẹ̀ lọ́ra àní amúṣẹ̀ṣẹ̀ gidi tí ó sọ lọ́kọ̀ ẹ̀ lọ́ra o àní amúṣẹ̀ṣẹ̀ gidi tí ó sọ lọ́kọ̀ ẹ̀ lọ́ra adé amúsẹ̀sẹ̀ kìdí sísọ lọ́kọ̀ọ́ ẹ bọ́ra o. tiẹ̀ wá ro tèmi ẹ wo pò tí mo wà ọmọ tuntun tí ò lẹ́sẹ̀ lọ́rùn ẹ mọ̀ dẹ́bi rẹ̀ légbodò ẹrù tẹ́lẹ̀dùà ẹ mọ̀ dẹ́bi rẹ̀ lẹ́sẹ̀. ṣíjú ẹ ṣíjú ẹ kó dára mi wọn ní mo lè ọba fẹ́ pa wọ́n mi wọ́ mọ́kàbí wa o wa àwa kọ́ Adéwálé lọ́mọ ẹ̀kọ́ rí àpèrè bàbá rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni ó sì tẹ̀ tí ó gorí àpèrè bẹ́ẹ̀ wo arábìnrin kì í sí àwa gẹ́gẹ́ bí ó ṣe sọ iṣẹ́ tá a bá fi rán ikọ̀ kì í pakọ̀ Adéwálé ló rán wa ṣẹ́. ẹ wò ó bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́sẹ̀ òfun tí ń gbẹ òòsà ajé ẹ jẹ́ ká pàbẹ́ni lórí kíákíá kó wá bẹ́ẹ̀ ká gbé ẹ̀jẹ̀ lọ sọ́dọ̀ òòsà dé. arábìnrin ẹ̀jẹ̀ rẹ̀ ò sí lọ́rùn wa o ọ̀rùn Adéwálé ló wà. ẹ̀yin ẹ̀wòrò sàtà ẹ̀ ọ̀dà ẹ̀ abẹ́ni lórí o abẹ́ni lórí o.

aláwọ̀ adéwálé ìjàre àtúrà ìlú ìgbà wọ̀nyí àsọ̀wákalẹ̀ àsọ̀wákalẹ̀ ìjàre àsọ̀wá adéwálé ìgbàre àtúrà ìgbàre àsọ̀wá o adéwálé ìgbàre àtúrà ìlú ìgbà wọ̀nyí ìyá àsọ̀wá kalẹ̀ àsọ̀wá kalẹ̀ ìkàrẹ́ àsọ̀wá adéwálé ìkàrẹ́ àsọ̀wá ìlú ìgbà wọ̀nyí àsọ̀wá kalẹ̀. adéwálé ọmọ adékùsóyè. aṣẹ́ fún olúgbọ́n oyè olúgbọ́n. bẹ́ẹ̀ni. aṣẹ́ fún arẹ̀sà oyè arẹ̀sà. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ náà la ṣe ṣe fún ọ̀rọ̀gùn léèlà àtowó àti iyì àtẹ̀yẹ ló bá a kalẹ̀. èyí tá a wá ń ṣe fún ọ lónìí yóò bá ọ kalẹ̀. adéwálé ẹ̀dákẹ́dà tó bá ní kó má kúrò nù pèbí yóò kú bá jáde kú tòǹtò gbòòrò. ìbá ìjọbìnrin ni ìbá ìjọkùnrin ni tó ní o má gorí ìtẹ́ bàbá rẹ yóò kú bá kìtọ̀ ṣe kú tòǹtò jọ̀bọ̀jọ̀bọ̀ lẹ́nu rẹ̀. adéwálé àsìkò tó wá jọba lórí ìlú yìí eku yóò máa ké bí eku àṣẹ ẹyẹ yóò ké bí ẹyẹ àṣẹ kódà àwọn ọmọ ènìyàn náà á fọ̀n bí ọmọ ènìyàn. àṣẹ adéwálé àsìkò tó gorí ìtẹ́ bàbá rẹ̀ ìlú yóò ní dànù. àṣẹ aboyún ládìwẹ́yẹ. àṣẹ àgọ́ àtàwọn àlàbòsù. àṣẹ ìlú yóò wà ní tú o. àṣẹ ìtàkà wá adéwálé ìtàkà tura ìgbàyà sanwó o adéwálé ìgbàyà tura ìlú ìgbà wọ̀nyí asanwó kalẹ̀ asanwó kalẹ̀. Thank you. àjíhún àjíhún ah, ìwọ ọlọ́run kí ló wá dé látàárọ̀ mi ìrírú eléyìí ah, ìyá wa ló ń bọ̀ yìí o ìyá wa o ìyá wa. èwo lẹ́yìn ṣe níbí. àjíhún ah, ni ó lóun fẹ́ ṣe gá látàárọ̀ ló ti wọnú oko lọ kò sí bọ́ta. ó dáná ẹ má pẹ́ o ṣe mọ̀ pé ní ni ọba wa ń gbadé láàfin ó dẹ̀ di dandan kí gbogbo àwa mọ̀ ìlú ká péjọ sáàfin o. ìyá wa á kàn yín lára ń sìn. ẹ má pẹ́ o. à ń bọ̀ mà á kàn yín lára ní ìsìn. ìyá wa o. ọ̀rẹ́ mi dákun wọ́n bínú inú ń kó mi pọ̀ ni ò ní bínú ni ọ̀rẹ́ mi. Ah, ó ti pẹ́ jù ó ti pẹ́ jù látàárọ̀. a ọmọ bínú ọmọ bínú ọ̀rẹ́ mi. èdè ṣe ní àyín ojú rẹ fọwọ́ rí pé mò ń roko ni. àlàmú ó mà yà ń lẹ́nu pọ̀ o lónìí tó bá wa ń gbadé ó wá dúró sí àyín oníwọ̀n roko. kí n tèmi ṣé ni ó gbadé lọ́ba yín lórí ni. àlàmú níwọ̀n gbà tó sì jọmọ nílùú yìí gbogbo wa ní láti jọ dáàfin ni. fẹ̀kàn tẹ́lẹ̀ èmi ò nífẹ̀ẹ́ adéwálé yín tí ó jọba ẹni tó ń èmi látọkọ̀ ẹ kú fi jọba kí wàá ni mò ń dààmú ara mi lọ sáàfin fún. alamu so o fẹ́ yọra rẹ kúrò nínú ọmọ ìlú yìí ni tí mo bá ti ní yọra rẹ àfi kájọ dáàfin o fífi tó ń ṣe lọ́wọ́ sílẹ̀ ká máa láàfin. tọ kí wàá lọ́wọ́ ẹlẹ́yà yín bí. a ẹ̀gbọ́n alamu ẹ̀sìn ọba. alamu ò gbúdọ̀ máa wá o ò gbúdọ̀ máa wá o. jẹ́ a máa lọ́ntì wọn. mò ń bọ̀ wá wọ ẹlẹ́yà yín ẹ jẹ́ ká tiẹ̀ lọ́wọ́ ẹlẹ́yà tó fẹ́ ṣe ń bẹ̀ mọ́ṣùmọ́ṣù ìgbà ọdún ọdún kan ni o àsìkò ayẹyẹ ìgbádé ọba wa àdéwálé ọmọ adébùsóyè àbí òdùdó àwọn eléré dá wa lára yá bẹ́ẹ̀ làwọn elégúngún náà ṣe tiwọn ó dùn àbí ó dùn kí wọ́n tó tún lè bá ọ̀nà ajín apẹ́ ó tún kù báyìí níbọn ró ní báyìí àwọn eléré orí ìtàgé ló tí wọ́n tún máa dá wa lára yá ẹ ẹ ẹ wò ẹ dẹ́kun ẹ dẹ́kun ẹ dẹ́kun. eléré wa tí ó dà wá lára yá báyìí láwọn eléré orí ìtàgé òun làlàbí ikọ̀ Àlàbí ikọ̀. tẹ́ ẹ ti mọ̀ pé kábíyèsí ìlú yìí ò fojú rọ́ọ̀kú. ẹ wo àwọn olóyè ṣeun a mọ̀ wípé kábíyèsí ò gbọ́dọ̀ fojú rọ́ọ̀kú àwọn náà mọ̀ torí rẹ̀ gan-an la ṣe gbókùú wá sáàfin. Ah! ẹ jẹ jẹ jẹ jọ bàbá olóyè èwo làmọ̀ràn bí ní ọ̀yọ́ ṣé pé ẹ mọ̀ gbogbo orúkèrúdò ti ṣẹlẹ̀ láàrin ìlú. ọ̀rọ̀ yín yé mi. bàbá olóyè ojú yín gangan láti bàbá tijú yín ni a ní gbókùú ìjáde àmọ́ a fún yín lójú mẹ́ta péré kẹ́ ẹ fi wọ́n nǹkan ṣe sí i bẹ́ẹ̀ bá wà nǹkan ṣe sí. ẹ gbọ́ ṣé ẹ rí ọjọ́ mẹ́ta tó wí fún yín òun gangan ni kẹ́ ẹ lọ́mọ bẹ́ẹ̀ ti wá nǹkan ṣe sí bẹ́ẹ̀ bá wá ohun tẹ́ ṣe sí a ó jẹ́ kí òkú ó ga báyìí tí ò ní lóǹkà a sì rù wọ́n wá sáàfin. ẹ wọ babalóye babalóye kò tán síbẹ̀ o gbogbo àwọn obìnrin ìlú pátápátá láti dìmọ̀ papọ̀ pé tí ẹ bá wá àkànṣe sí táwọn òrìn ìwọ̀ wá sí tọ̀fẹ́. ẹ ti bá débi pé ẹ sì gbogbo. bẹ́ẹ̀ni ẹ jọkọ bàbá wa fojú kó nǹkan. bẹ́ẹ̀ni ẹ wà fi popo wọn ọ̀gá wa. bẹ́ẹ̀ni. ẹ dákun ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ sí tó. bọ́rọ̀ bá ti ń di pé ẹ̀yin obìnrin ìlú ẹ fi popo wọn kábíyèsí wa ọ̀dà ẹ máa wá lọ báyìí lílọ tẹ́ ẹ wá ń lọ yìí á wá sí àwọn olóyè àwọn àgbààgbà. ẹ wá ohun tẹ́ ṣe sí o bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe sí i babalóye <laughs> nǹkan ó ṣẹlẹ̀. ó yá ẹgbẹ́ ah! ẹ ti bá a débi kíkẹ́ ẹ̀ sí gbogbo. Ah! mọ̀. kábíyèsí kábíyèsí ah! kábíyèsí. ìwọ jẹ́ kí ló yọ torí ẹ̀ bàjẹ́. wọ́n gbọ́ bọ̀ tààràtà náà fẹ́ láyé olúgbọ́n ìlú tòrò láyé àrẹ̀sà ogun gẹ́gẹ́ ni nígbò wá dáyé tèmi wò lẹ́ẹ̀tì wá jẹ́ kí gbogbo rẹ̀ mọ̀ rí báyìí. ẹ wò ó kàbíyèsí ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ láyìí aláyélúwà aláṣẹ kejì òòṣà ǹjẹ́ o ó yẹ yóò jẹ́ mi náà ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ni olóyè rán rán rán dán wo lòun yìí ẹ̀hún tó ń gbìyànjú àti sọ ni pé hmm. gbogbo bí rògbòdìyàn ṣe ń ṣẹlẹ̀ láàrin ìlú tílu wa ò tòrò tí ò tùbà tí ò túṣẹ́ kábíyèsí wa mọ̀ ń pa ẹ̀. bó ní tìmọ̀ bá títí. olóyè olóyè n tó yí ọ n tó yí ọ lónìí kábíyèsí ó yóò yé mi lóòótọ́ ṣé ẹ rí gbàtà rúbọ hmm. tàdífà hmm. wọn ni wípé amú ewé dúdú tàbí àgbò rúbọ lọ́jọ́ káfí rúbọ sílùú yìí kí káàmó ti ń di abẹ̀mí èèyàn odidi èèyàn bẹ́ẹ̀ ni káàmì irú ọgbà ọ̀lẹ́ nǹkan ṣoṣo ìlú wa yẹn ó máa gbòòrò wíì wíì kí lẹ wá lò kí lẹ wá lò wá ṣeun àbẹ́sì ní pé wẹ́rẹ́ wẹ́rẹ́ ò da hmm. pé wíì làwọn fẹ́ àwọn ti di abẹ̀mí èèyàn torí kábíyèsí. lẹ́bàá ẹ kó dídí èèyàn. tó gbẹ́ pẹ́pẹ́ nu rẹ lọ́wọ́ wọ́n bí ah, kábíyèsí ṣáà ìwọ̀n yìí pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ àbùtùtùlù yìí onírùn yìí ló gbogbo ẹnu rẹ lọ́wọ́ gbogbo ẹnu rẹ lọ́wọ́ gbogbo dákun jàre olóye wọn ní à ń jà torí ọjà ọjà wa níta ní jà lẹ́kùnlẹ̀ sí àdìbáyé yá irógbé ayéra yìí nìsín ṣé wo mọyì oko kòkó tó ti ní ọmọye gbogbo àwọn dúkìá oríṣiríṣi tí wo olóye gan ti ní ọmọye ilé tó ti kọ́ ni. kábíyèsí gbogbo ń tà wá ti ní kọ́ ló ti ń bàjẹ́ lójú ayé wa ló ti ń bàjẹ́ lójú ayé wa yìí. ọkàrẹ̀ olóye ah, ẹ wá mi ẹ wá mi wọ́n ní wípé ọ̀bẹ gọmọ lọ́wọ́ ọmọ wa sọ̀bẹ nù ọ̀bẹ sàti ṣe tí ó ṣe náà ìyún wa kọ́ ni àmọ̀ ṣe ní ìsìn èyí tó kàn ní ìsìn ni pé ọgbọ́n wo la tà sí bójú àwo ìwọ náà ọgbọ́n wo la tà sí sí omi síra náà wọ́n ti lè mọ kàrámọ̀ nǹkan jù sọ̀rọ̀. kí mọ́tò yìí mm. bá ti máa bá lọ nù. Ah! bẹ́ẹ̀ ni. nígbà kejì kábíyèsí kábíyèsí kábíyèsí iṣẹ́ ò sí. Ah, ah, bẹ́ẹ̀ ti jáde ń gbàgede wọn ah, ó ṣẹ̀rù bàbá díẹ̀ iṣẹ́ ò sí bàbá. ta ló ṣe atọ́nà àwọn òṣèré yẹn wá sáfẹ́. <laughs> ìmọ̀ pé mi lẹ fẹ́ bèrè olóyè òsì ni. olóyè òsì pé fún mi. pé òsì fún mi. olóyè òsì la.

ìlera ìdálẹ̀ ẹ wo bí èèyàn bá da pa àdìgbò èèyàn bá da bóbìnrin rẹ̀ ò bá yàn yóò sì fọwọ́ tún ṣe. oye olúwa mi wọ́n ní wọ́n ló ṣe atọ́kùn àwọn òṣèré wa sáàfin. èmi ẹ kò sí wọ́n gbìyànjú àwọn ah, gbìyànjú ọkọ mi sọ bẹ́ẹ̀ wú ọ̀fẹ́ dìde àṣepáfọ̀rọ̀ yan fàmí ní ẹsìn. o ti wọ́n gbìyànjú wọ́n fi iṣẹ́ rẹ jẹ́. iṣẹ́ mi bo òun àfihàn irú èèyàn tí mo jẹ́. ẹ ẹ kí n mọ sí mo ti sọ ọtí pẹ àtìgbà balẹ̀ kó oorun rẹ̀ kó gbà tọwọ́ rẹ̀ ah! mo rọ̀ lóye o oṣù lóye láàfin mi mọ́ aláṣẹ ìkejì òrìṣà. olórí ìṣọba lélẹyìí o. ẹyin asani ti mọ sí. kò yé mi o. kò yé wọ. Ah! obìnrin náà ní ẹnu owó lẹ́yìn dáadáa ẹnu owó dáadáa. Ah! kábíyèsí o olúwa kábíyèsí ló pàṣẹ o. mo ti rọ̀ ọ́ lóye o sì nínú àwọn olóyè mi mọ́ ṣé o ti gbọ́ kí ni à kí ni hmm, ẹni tó bá wù ó lè bọ́ tiẹ̀ náà lẹ́ o kó lẹ̀ kó tẹ̀lé ọ. mo kí o. ẹ ọ̀kàyébì o ṣáájú ah. lè ṣe sí pé ta mo ṣe gan tí ò lè dáríjì mi tó jẹ́ pé ibi tó bá yọ sí mi rèé kí n mọ lè ṣe mo mọ òru tí wọn mọ já àbí èmi àtẹnikẹ́ni àjọ nífà kájà nùlù yìí bẹ́ẹ̀ ni wọn ò sì bọ́ bá jà àbí mi rẹ̀ ní nǹkan kan. orí tí ò bá dádé tá a bá bí sáwùjọ ọ̀wọ̀fà bí kádà rẹ̀ ò bá yí padà dandan ni yóò jọba ẹ̀yin àgbáyà òṣì tí n bá dórí àpèrè bàbá mi fi mú yín pé kàn fi mo rántí ṣébi tó ọmọkùnrin ìfẹ́ báyọ̀ sí mi rè lórí wípé mo sọ ohun tó wà lọ́kàn mi. ẹ mọ́ mọ́ fi ronú síra yín léṣe ìrònú tẹ́ ń rò yìí ó ti pọ̀ ju o bí kábíyèsí bá lóun ò fẹ́ yín mọ́ lóye ẹ ń bóyá òun ló ní ẹ filẹ̀ kò sẹ́ni kẹ́ ẹ kúrò láyé bẹ́ẹ̀ ni kò sì ní kẹ́ ẹ fìlú lè fóun. àmọ́ pé mo gbọ́ ohun tó o sọ àmọ́ wọn ò gbà ó ṣe yẹ wí lọ wí ọba yìí kéré sí mi jọjọ ojú mi mọ́ ti jẹ́ ọ̀tún kí wọ́n tó fẹ́yà rẹ̀ nù lọ òun wá jọba tán ó wá nítorí nǹkan kan ó lóun rọ̀ mí lóye ó sì ní onímọ̀ ronú ọ̀dà hmm, hmm. aláṣẹṣe ló ń ti ṣe ara rẹ̀ baálé mi ìrònú tẹ̀ ń wò ó kò sí àǹfààní kankan tí ń ṣe fún ara ju pé ó ń ṣe ara níbàjẹ́ lọ o baálé mi tá a bá ní ká ro dídùn fún a ọ̀rá dé egun ẹ ìrònú tẹ̀ ń rò yìí ó ti pọ̀ ju o ẹ wò tèmi ní kẹ́ ẹ wò ọmọ kékeré ara mi ni mí ẹ mú jẹ́ sopọ̀ ọ̀sán gangan ẹ ṣàánú mi. aláti ṣe èmi ni ọmọ àti ṣe ara rẹ ẹmí. Ah kábíyèsí o ìwọ lọ sọ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ tó kù wípé mi fẹ́ rí òṣèré kóṣèré kankan nínú ìlú ìmọ̀ tàbárí tó pèrè lóṣèré ẹgbẹ́ ẹ sì máa mọ́ ṣùgbọ́n tàbárí tó lágídí nínú wọn <laughs> ẹ jẹ́ kílẹ̀ ò ga jùlọ ṣó yé ọ. ó yé mi dáadáa kábíyèsí gbéra sọ. ẹ wo ìyá mi kò ní tèmi o ní tèmi o òṣèré ni mí kò sí síbi tí mi ti lè sọ pé òṣèré ni mí. Ah lẹ́nu rẹ lẹ́nu rẹ ọmọ yìí dákun ṣàánú mi tẹ́ ẹ sì mọ̀ pé kò séèyàn kankan àfi Elédùà. <laughs> ìyá mi sẹ́ẹ̀rí èmi náà mo ti darapọ̀ máwọn olóṣèré ìlú yìí ẹ ọmọ yẹn ti pa mí ta ni ó gbà mí. àwọn èso àwọn èso ni wọ́n ti bọ̀ wọ́n ti bọ̀ wọ́n ti bọ̀. ẹ yẹ tètè kí ẹ bá ẹ wọlé ilé. ẹ wọ ya ẹ ti wá lọ ilé ẹ ti wá lọ ilé ẹ ti wá lọ ọmọ yẹn dákun ẹ ṣàánú. ẹ èmi ló o. ta ni òṣèré náà kò sóṣèré nù kò sóṣèré nù. ilé mi ẹjọ́ kọ ara yín ẹ wò ní tèmi ò ṣeré ní mi ah! láti síhun tí mẹ́tẹ̀ la ní òfin mi ṣe. yóò yóò dáa fún oje ẹ wò ó ṣe rí àwọn méjèèjì tá à ń wò yìí ó ṣeré ni wá kò sì síhun tí bàbá ńlá kó bá gba ní òfin wá ṣe. Ah! ìyá mi ò ṣe é ṣe é. Ah! ìyá mi pa la yín. bàbá mi ò ọmọ pàrọ̀ ọdún fún ọmọ méjìlá ẹ̀sán náà ẹ dákun ẹ dìde ẹ dákun ẹ ṣàánú mi ọ̀rọ̀ àdúgbò ẹ̀. ni ó pa bàbá rẹ. ó ṣeré ṣeré. òṣèré ni ẹ. òṣèré kọ́ iná wọn wọn òṣèré o wọn ò súnmọ́ wọn rí wọn ò bá wọn sọ̀rọ̀. ẹ ọ̀dẹ̀ ta ló ń lé ọ. ẹ ṣe ẹ sáré èèyàn ní rí yín kẹrù má bà ẹrù yín lọ́ọ́ bà bí mo ti rí yín ẹjọ́ ẹkùn lójú mi ojú yín jọ ẹkùn ṣe àṣemọ pé èèyàn ní mọ wojú ẹkùn wọn ò tójú yín ẹ rí pé wọn ò wojú yín gan láti ilẹ̀ mọ́kàn wọlé lẹ́nu. èmi jọ ẹkùn n ò tọ́jú yín wò ẹ tó wà lẹ́yìn àwọn. ẹ mọ àmọ̀tẹ́kùn wọ́n jọ àmọ̀tẹ́kùn èyí tó wà mẹ́rin. wọ́n jẹ ẹranko ní ugbó kan. ìyẹn kọ́. sẹ́rí ìrònú ìkòkò ní ọ̀pájà ìkòkò ajẹ́nirú ìkòkò ajẹ́nirú wọ́n jẹ kòkò ìyẹn náà kọ. sẹ́ẹ̀rí <laughs> tí wọ́n wọ́n mọ̀ dáadáa sẹ́ẹ̀mọ ẹja tí ó máa ń wà nínú omi tí máa ń ṣe nínú omi túrùkù ọjọ́ túrùkù ní omi. <laughs> ẹja ní omi túrùkù túrùkù ẹjọ ṣeré yẹn. ẹ wo bí ẹjẹ jẹ́wọ́ gangan fún yín bóyá bólúwa rẹ̀ bá jẹ́wọ́ bí ẹ lè foríjì ẹ̀yin èmi ni àgbẹ̀dẹ ògún ọ̀rọ̀ bàbá rọdẹ àgbẹ̀dẹ ògún ọ̀rọ̀ bàbá rọdẹ ni mí iṣẹ́ tí mo yàn láàyò kọ́kọ́. àgbẹ̀dẹ ti rọ bàbá. Hmm. ǹjẹ́ o lè sọ iṣẹ́ méjì tábìlẹ̀ tí mo bàbá ń ṣe. ẹ ṣeun sẹ́rí ní tí mo yàn láàyò gangan ni ti ẹ sọ sẹ́rí tí àgbẹ̀dẹ bá gbé irinṣẹ́ wọn lẹ̀ báyìí tí wọ́n kọrin sẹ́lẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ wọn pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n wà lanu kó tó lórin àwòbà kó sí wọn lẹ́nu pé òdèrè làmìrè òdèrè làmìrè ẹlẹ́dàá wa kó sọ wá pọ̀ kèrègèdè káwa máa. òṣèré ni ọ́ ẹgbẹ́ òṣèré ni ọ́ ẹgbẹ́ òṣèré ni ọ́ ẹgbẹ́ òṣèré ni ọ́ mako mako mako mako. òdèrè làmìrè. ilé òkun abika máa ń gbà. wàhálà ti wà o wọ́n yẹ bubu yẹ kí ló ń so o lọ o lọ rẹ lọ ara ni bobi bobi àwọn kan lé mi bọ̀ ni o. tí o sì bá lè mi wọ́n já lórí ìso ni. o yẹ bubu yẹ o sì gan náà wọn náà kan lé mi bọ̀ ni pé já lórí ìso mi tẹ ṣíṣe mi tẹ àwọn so ni bobi àwọn kan lé mi bọ̀ ni o tó ti yẹ o bá dé ọ̀rẹ́ dé àyìnbá wọn n ò sílé ní. àìjọ́ náà yìí láì mi ló rà lọ́wọ́ wọn. òun rẹ̀ bù ó rẹ̀ bù ó mi ò sílé. èmi ló ìwọ ọmọkùnrin o ti ṣiṣẹ́. o ti ṣe. àìlọ́ ti ṣiṣẹ́ wọ̀. ọkọ rẹ ńkọ́. wọ́n ń bẹ ṣùgbọ́n wọn ò sí ilé. ṣe bí olórin lọkọ rẹ. òṣèré lọkọ mi. Ah! òṣèré lọkọ rẹ ń tọ́jọ́ o. bẹ́ẹ̀ni. ọkọ rẹ wá dábàá yìí. a ní kò sí ilé ó jáde ṣùgbọ́n síbẹ̀ fẹ́ gbéṣẹ́ fún mi. Ah! òun iṣẹ́ náà la fẹ́ gbé fún un. Ah! wo bí arábìnrin eh? sọ dáa lójú pọkọ rẹ sí ilé eh. léyìí tó ń gbọ́n tó ń gbọ́n lòun yìí kò sí ilé báyìí ṣùgbọ́n kò ní pẹ́ dé kò ní pẹ́ dé. èèyàn méjì pàdánù rọ o bẹ́ẹ̀ ni tí wọ́n bá ń pa fún ọ̀bà mọ̀ ẹni ń pa fúnra rẹ̀ mọ̀ pé irọ́ lòun pa. n ò lè parọ́ mi bẹ́ẹ̀ fẹ́ gbéṣẹ́ fún ni yóò dé lọ́jọ́ rọ̀. arábìnrin ojú mi dáadáa ọlọ́kọ rẹ ò sí nílé yìí ọkọ rẹ ò sí nílé ọlọ́kọ ò sí nílé. ẹ ti ẹ̀dùn náà ṣé bó lóṣèlú lọ́kọ rẹ ó ti tán kò sí wàhálà ẹja máa lọ. bí ọkọ rẹ bá dé sọ fún pa wá bí. n ó mú wá fúnra mi kan mi bẹ́ẹ̀ fẹ́ gbéṣẹ́ fún mi nínà lówó báyìí bóde kò kóra ní bóde bóde wọn mọ́tò ń sá fún wọn wáyà ìwọ̀n fẹ́ gbéṣẹ́ fún ẹ ṣé ànínáwó yà àbí wọn ò ní jẹun ó ń ra àná àríṣẹ́ sùn ni ó fẹ́ gbéṣẹ́ fún ẹ ní. àbẹ̀rù kó bá mi ṣé o rí pé àwọn tó lọ o rí pé ẹ̀ṣọ́ ni wọ́n ni. ǹjẹ́ wọ́n mọ̀ pé wọn ẹ̀ṣọ́ tán wá òun wọ́n wáyà ìwà ìgbésẹ̀ fún ọ ni. sọ fún mi dákun iṣẹ́ wo ni ẹ̀ṣọ́ lè lọ́wọ́ láyé rẹ̀ tó wà rò èmi ò ṣeré ló kọ̀ọ̀kan gbéṣẹ́ fún un tó ṣe ṣe ni. sọ fẹ́ gbọ́ bó ṣe dé àyè mi gan kọ́kọ́ já ṣùgbọ́n gbà mú wá jẹ́ òye wọn pé òṣèré lọ́kọ mi o àyìnlá inú wọn dùn ayọ̀ wọn kún ṣùgbọ́n èmi o èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti jẹ́ òye wọn pé bó o ti dé báyìí wọn ò rí ẹ lápá fúnra mi ni wọn mọ wọn aṣáàfin torí pé owó ọ̀tẹ̀ yìí àpapín ni mọ̀jẹ̀ ń tàn. àmèrò àmèrò sọfẹ sọfọ ó sọ fún wọn pé òṣèré ni mí. mi jẹ́ lórí bùbá mo yọ̀ fún ọ máa jókòó máa yọ̀ máa yọ̀ kó máa jó mo yọ̀ fún ọ bó o wà yìí gẹ́lẹ́ òdìdòpó. wọ́n kọ́ bíbó o wọ́n bá ń ṣeré kéré o ah. wọ́n fẹ́ wàdà ṣe yẹ̀yẹ́ o. òdìdòpó ah, torí pé àwọn tó lọ wọ́n fẹ́ parí ni bàbá mi lè kú pẹ́rẹ́ ìrọ́kùn fún ọ odó kọ̀ sọ́nkàn nu. dákun sọ tòótọ́ ah. wọ́n fẹ́ pa ọ ni. wọ́n lé mi kí wọ́n mo sáré gidi ni mo sáré. ajé mo ti mọ̀ pé wọ́n pa ọ ni wọ́n ti sọ fún ọ pọ́ǹbẹ ńlẹ̀. ọ̀ fìgbà kan wúlò torí àtọ̀dún tó o ti ń lọ kọ́bà òmù lẹ́rìí èpìlì tọ́jọ́ báyìí ọ̀fin lẹ́rìí wọ́n wà lọ báyìí wọ́n lọ pè wọ́n wá pé ọkọ mi ń bẹ́ẹ̀ lẹ̀ wá yanjú rẹ̀ lẹ́ẹ̀kan. ayé ẹ̀ wọ́n bọ́lájí sórí iṣẹ́ eré tá à ń ṣe yíyọ mm-hmm. iṣẹ́ tó ní kíkọ́ ni àti mọ́ fi èèyàn mímọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọgbọ̀n béèyàn ó bá gòkè bí iṣẹ́ eré yíyọ mm-hmm. àfi kọ́ fọ́gà n tó dáa jù láyé nù. dàpọ̀ sóun tó pèrè wá síbi fóònù. n tó wá síbi. Hm? yé yé ah èyí n ò bu ọba n ò yàjú sábà n ò fi ọbẹ̀ ọba gángan n ò n ò n ò n ò sábà kí wọ́n ní mo ṣe. irú iṣẹ́ wo ló ń ṣe. Ah, ah. ó bá jẹ́ pé ti jẹ́ ẹ̀yìn òṣèré nínú lórí ìtàgé àwọn làmọ́ ti rí báwọn èèyàn bí wọ́n bá ń ṣe ìnáwó ká máa tó gba dé àwọn bàbá tí ó aráyé ẹ̀ bàbá wùwà o. ìwọ nǹkan. ó ń jó lèmi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mi ni wọn jó. oníjó ni ẹ. bẹ́ẹ̀ni ó ń jó gan-an ìní máa ń jó fún mi ìní jó òṣèré lẹ́yìn lẹ́yìn òṣèré ọjọ́ ẹni méjèèjì wọnú ara wọn ó dàbí ẹni pé kò ṣe rárá. Oh! ọ̀fọ̀wò olórí ibú òṣèré ń jó ọ̀rọ̀ tí ì kú o. sójú yìí fọ ni bójú yín bá tiẹ̀ fọ́ ṣé ti yín tún di ni alálàṣẹ kejì òrìṣà lẹ́ ń dòrò mú un ó ní bẹ́ẹ̀ bá wá lè fìlú ilẹ̀ ó ní ẹ̀fà yé ẹ fi ṣẹ́sọ bọ́ra. yẹ kó o fi rà àwọn òbí rà. ẹ dákun. fi sílẹ̀. tẹ bá dira yín mú pẹ́rẹ́ sọ̀rọ̀ wọ̀ mi ó yá oya oya nìṣó. ẹ gbọ́dọ̀ mi. ẹ gbọ́dọ̀ ẹ bá yìí sọ ní ọjọ́ ọjọ́ mi. mo ti ẹ jọ ẹ bọlọ. báyìí ṣọwọ́ á gbìyànjú àti ọ̀rẹ́ yìí ò ní bá dínà tù ẹwọ ní bolo rẹ kí ló ṣẹlẹ̀ ẹ. ṣeun bàbá mi mẹbí jẹjẹ jẹjẹ mo mi lọba dé lóní pẹpẹ sí o kí mọ sasọ kí n máa ṣe ẹrọ àófin lulẹ̀ èmi sì n ò lè fi lu bàbá mi lẹ ilé bàbá ọmọ ìbọn ọmọ lẹ́rù bí ò bá lọ kó dáa lọ lọ ní mọ́rí wá kí n fọrùn lẹ̀. ṣé o tó wúrun ọmọ yẹn kúrọ ẹ bá mi ọ̀rẹ́ mi ẹ bá mi gbà lọ́wọ́ rẹ̀. ọba lè ní ọ sẹ́kọ̀tì bá náà lọ ń gbọ́. bá mi ẹ wo ẹ wo ẹ wo ní parọ́ ni o ó ti wà olóyè ibú obìnrin ni ṣebí ṣe rí ṣe rí ẹ wo ọba olúwa yìí àtàwọn ẹ̀ṣọ́ ọdún lé ọkà kiri gbogbo àwọn òṣèré wọ́n ní pé gbogbo òṣèré láyé yìí orí ìlú ìwà yìí o kọ́kọ́ tuntun bó ni tàbí kọ́pọ̀ ọ̀dà nù wọ́n ní àyà mi o àyà mi o dáàfin ìlú ilé ọ̀ká máa kó díje o wọ́n ní akọ́kẹ́ sí òun lọ òun lọ́wọ́ lọ́bẹ̀ ọkàn òun pé ìlú ìlú wọn gbé o. ẹ̀ẹ́dẹ̀ mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ ọkọ̀ gbẹ́nu ọ̀dọ́fẹ́. ọjọ́ ọ̀gá tó wà tó. kẹgbọ́. kọ́rọ̀ yẹmi kọ́rọ̀ dúdú mò ń bọ̀. ọ̀ lọ́rọ̀ ọgbà o wọ́n ní ajá tí ó sọnù gbọ́ fèrè ọdẹ ajá tí ó sì lé tí ó sẹ́ dẹ̀gbẹ́ ṣé wọn ò sọ fún ọ ni. àyìnlá ọ fẹ́ kí n jẹ wọn mọ́. ẹ jẹ wọn mọ́ bá mi. sọ fún mi báwo mo ṣe fẹ́ jẹ wọn mọ́. bá mi ò bá kù sí òtán mi ń sọ̀lẹ̀ ẹ jẹ wọn mọ́. ọ níṣẹ́ gidi lọ́wọ́ iṣẹ́ alágbe kálùlù ká bọ́ sí kíní ká máa ṣeré káàkiri iṣẹ́ aṣẹ́wó ni kì í ṣiṣẹ́ tó máa lú àbí gbọ́dọ̀ ṣe sọ́ọ̀mọ̀ ni. ẹ ò bá mi mo ti wà láàrin ìlú wa ìgbàdúmọ̀ ni mi ò mi bá rìn lọ́sùn máa àyìnlá o. òṣèré o láàmì <laughs> láìpẹ́ láì jìnnà owó mi. tọ́ bá ń tàn ọ́ má dìjú rìn sọgbọ́n gbogbo àwọn tó bá ń tàn ọ́ èpè ni wọ́n fi bà tiwọn jẹ́ mo ní ní ayé tí wọn ò ní dá lọ wáṣẹ́ gidi kọ́ lọ àwọn iṣẹ́ bíi alágbẹ̀dẹ àwọn tí ń ṣe ẹmu tá a kọ̀pẹ́ àwọn yìí ń dájú ṣe agbẹ́ nǹkan kan lọ àbámọ̀ ni. báàmì èmi àgbẹ̀dẹ ẹ dákun nítorí òye yìí ń láyé ń màá gbọ́ ṣe é rí àwọn òṣèré bẹ́ẹ̀ tí ń wò wáyé iyọ̀ ayé ni wá ṣe é ráyè ìgbà kan lọ́mọ pé òṣèré aláṣẹ́wó ni o òkú ọ̀lẹ ni o ẹ̀ẹ́ eh, oníranù ni o ní àwọn òṣèré báyìí sẹ́yìn lóde ìsẹ̀yìn hmm. sẹ́yìn àwọn olówó ọlọ́lá gbajúmọ̀ oníṣẹ́ orí ìtàgé sẹ́yìn nítorí dàbí pé ó dàgbà tí ìgbà tí wọ́n bá pe àríyá kó mọ̀ wá sọ́ọ̀tì òun lọ́wọ́ àwọn òṣèré tábà sí àgbo àgbo ọdún. gbẹ́ni sọ́hún ọmọ àlè ni ọ́ àbí ọfẹ́ kí n máa kẹ́ni mo ní iṣẹ́ òṣèré kì í ṣiṣẹ́ gidi kì í ṣiṣẹ́ gidi o adúgbò sọ fún ọ ni sẹ́yìn náà lọ ti fẹ́ máa ṣe dábì lóhùn. bá mi wẹ́wẹ́ ẹyẹ fi yún lẹ̀ wọ́bí wọ́ ó gbà. mo ti bá a rí tó ti yọ ẹ máa lọlé àmọ́ ẹnu tiẹ̀ náà mú bẹ̀bẹ̀bẹ̀ dé ẹnu àbẹ̀bẹ̀ ẹnu ẹ mú. wọn ò bí dáadáa kó fọwọ́ kan mọ́ ẹ máa lọlé ẹ máa lọlé. mo jẹ ń tẹ̀lé sẹ́rin ẹ̀yin àgbàlẹ̀ ní èèyàn ìnígi ló kókó mọ́ mi sùn ẹ̀ mo mọ ọkọ tí mo fẹ́ mo mọ tó yà ẹ dẹ́kun àti pé sẹ́rin èmi náà mo fẹ́ fara mọ́ ìyàwó díẹ̀. ó fẹ́ fara mọ́ ìyá rẹ̀ ọlọ́run fẹ́ fara mọ́ ìwọ máa lọlé kó fẹ́ fi ara yí ìyá tó ti yọ ẹ máa lọlé ti tiẹ̀ tó bá di lọ́la bọ́tùnlá kọ́ wa mú. máa lọlé máa lọlé máa lọlé máa lọtùnlá. ìṣòro ilé ìṣòro ilé ó bá dẹ̀ tún jẹ́ bá. nígbà fẹ́ jẹun tá ló àwọn kà. ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ni tó bá yẹ kó ti bẹ lórí ńkọ́ ṣàlàyé fún mi. àti pé bí n bá sùn n bá yíra ẹ̀dùn ta yóò yí lù tí wọ́n bá rántí yíhun ni sọ́ọ̀mù fàdá lè káàkiri tó bá ti bẹ lórí kọ́ ọ̀rẹ́ ti yíhun àbọ̀ ti pa. báàmì o ti tọ́nu mi. o ti tọ́nu mi. Mm, ẹ kún àbùkà máa lọlé o ti tọ́nu mi. ọ̀rọ̀ ni àbọ̀ sọ. o tọ́nu mi báàmì. gbé amara yá wọn. gbé amara yá wọn. ọtí ah. lẹ́nu mi nù wá kó lẹ́nu ara rẹ̀ kó lẹ́nu ọ̀dà rẹ̀ kí mo tó fi tọ́nu ẹ̀ kò sì má ṣiṣẹ́ òṣèré mọ́. ọ̀lẹ́ filẹ̀. ọ̀lọ́ ààrẹ ro. mo sọ fún ọ bí mo ṣe jẹ́ nùlù yìí kò sẹ́ tó lè bá mi sọ̀rọ̀ ah, ah, ah. pé wọn ò ní fẹ́ yàwó kejì wọn ò ní fẹ́ yàwó kejì kò sọ pé. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. lẹ́yìn lẹ́yìn lẹ́yìn. òní tẹnu bá bẹni tán kóró gbọ́ lẹ́nu ẹ̀. sẹ́yìn ni bàbá ó bàbá ọ̀ṣẹ̀rẹ̀ dà ìyá ọ̀ṣẹ̀rẹ̀ ni ìyá ọ̀ṣẹ̀rẹ̀ ni. mọ̀kúrọ̀ ohun tí wọ́n bá ń bí ọ ní kó dáhùn dáhùn wọ́n ń kí ọmọ rẹ láyà ó sì ń kìdáyì ó wá ń yájú sọba ó dúró ní ọjọ́ bá ó lérí. kò ah, ní ta fún bàbá bàbá bàbá yìí náà o. àṣẹ o àṣẹ o. bàbá ẹ sunkún díẹ̀ ẹ sunkún púpọ̀. ìyá bọ́kọ̀ rẹ ti ń sunkún ìsùnkún ẹ̀rẹ̀ mọ́ bọ̀ ní o tẹ́yìn méjèèjì ọba tún ríra yín ó tún dojú àlà. ìyá ìyá níbo ni àyìnlá wà. jẹ́wọ́ ọmọdé àyìnlá wa ẹ wojú mi kí n bá ọmọdé àyìnlá wa máa jẹ́wọ́ yín n kò mọ bí wà n kò mọ bẹ́ẹ̀. bọ́lá dán a fò ń bẹ̀ ṣẹ bọ́ kẹwọ́ bá jẹ́ ọjà mi ó yàrá gẹ́dú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́dú. má gbé bọ̀. ó gbé mi lọ. ó gbé mi lọ. bọ́lá mi bọ́lá mi. ẹsẹ àdúpẹ́ o ẹsẹ àdúpẹ́ o. ẹ ń lo òde ètò yìí. irọ́ ààrẹ à ni agbèrè. ẹ̀wọ̀n la gbèrè. alérè la gbèrè. ìṣe bíbi kí ọlọ́run bàbá mi bù gbogbo yín bá mi dá yín sí gbogbo bẹ́ẹ̀ bá ń ṣe yóò máa yọrí sí bẹ́ẹ̀ bá ṣe ń lù bá yóò máa dùn. àṣẹ ẹ̀yin náà wá gbọ́ gbogbo bẹ́ẹ̀ ti fẹ́ràn wa ọlọ́run fẹ́ràn yín. àṣẹ ẹ̀yin ń gbádùn wa báyìí lágbára ọlọ́run àwa náà gbádùn ayé wa. àṣẹ ẹ ṣe wo ó dàbọ̀. ẹ wo bí àkànlé lára ń fẹ́ wo. bẹ́ẹ̀ni ọdẹ táwọn ọmọ ìfún wa pọ̀ jù. sórí ìbísẹ̀ ńlá tí mo ní. bẹ́ẹ̀ni o. báwo èèyàn kan bá sọ pé àwọn òkè wa ń lu àwa náà sì lọ rúbọ. bẹ́ẹ̀ni. àṣewálé ah, ah, ah, tó bá ń àfẹ́ níbi àbúlọ̀bù mi náà ni. ẹja rò dáadáa o ìlú tí wọ́n ti ń pọ́n wa lé tí wọ́n ti ń fẹ́ wa bí èyí àtàwa láì jáde à ń lọ bí kan ejò nílùú tá à ń lọ sáà ní ìbélére ń bẹ abélére ń bẹ àtòsí lẹ́yìn ni o báàsì bèlére tá a la fẹ́ sọlẹ̀ bẹ́ẹ̀ a fẹ́ fìdí múlẹ̀ a fẹ́ káwọn èèyàn mọ̀ wá ara ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ni iṣẹ́ tá a ti parí ní àyìn mo fẹ́ kẹ́ ẹ járò dáadáa o. jẹ́ sọ nǹkan kan fún ọ ọ̀rọ̀ rẹ lé sí o àmọ́ kí n tó fèsì sọ̀rọ̀ rẹ èmi náà ní nǹkan tẹ́mi náà fẹ́ sọ. kí ni ẹ̀ṣẹ̀ wa gan-an tọ́ba adéwálé fi sọ wípé èèpo ẹ̀gúsí wa ti dohun àìjírí kí láṣe àwa tá a múnú àwọn èèyàn dùn ó sì ní kí wọ́n lé wa kó nù mí kátẹ wá gbà pé ó ní nǹkan tó ń rò lọ́kàn pẹ̀lú àwọn òṣèré tó fi ní wọn wọn lé wa hmm. kí wàá tún ní ti bàbá olóye kí lẹ́yìn tún ṣe fún ọba adéwálé tó fi ní kẹ́yìn náà fi lulẹ̀. ọ̀kàrẹ̀ ọ̀rọ̀ tó sọ̀rọ̀ tá a dá ni béèrè gidi sí ni pẹ̀lú sórí lórí ń tọ́ fà á tí ọba fi ní kí wọ́n lé yín jáde ńlò ọ̀rọ̀ rẹ̀ ò tí ì tó sọ ńjọ́ tọ́rọ̀ ọba tó sọ ńjọ́ náà orí mi mo wọ́n mọ̀ ń jowó yín wọ́n mọ̀ fẹ́ràn yín gan-an agaga wọn obìnrin ààbò ah, lẹ ti ṣe é. ọlọ́run ni. ẹ wo sẹ́yìn adéwálé o kì í ṣe èèyàn ikú ni o ọba àbùkù gbáà ní bẹ́ẹ̀ ṣe ń wò mí kí n mọ́ fẹ́ kọ́ tọ̀nà fún yín gbogbo tó ń jẹ́ bí mi ti kú òun nílùú yìí èmi nìkan so mọ́kù ìyàwó mi àtàwọn ẹbí mi ti wọ́n ti wà níbi tí mò ń lọ èmi gan fẹ́ kú òun lù ni ẹ dákun ẹ jẹ́ kú o torí ẹ̀mí yín ni òun ẹ̀mí yín ṣe kúkú bẹ́ẹ̀ bá wà láyé kò sí ní tẹ́ẹ̀ da o ẹ dákun. Ah ẹ̀yin ẹ̀yin ẹ wo bí hmm. aṣáájú hmm. ibo lẹ́yìn lọ gan. Ah, gẹ́gẹ́ bí n tí òun kọ́kọ́ sọ tí mo rò pé kí n kọ́kọ́ fèsì sí ṣé ẹ mọ̀ wípé gbogbo wa bá ti wà yìí àárọ̀ là ń fi sẹ́yìn ṣe oníkálukú wa àpàdé àpapọ̀ ni kò yẹ yín nìsín àmọ́ bẹ́ẹ̀ ti wà yìí wọ́n lẹ́yìn nílé bàbá kọ́mọ̀nì ti yà kò yẹ yín bí wọ́n bá ní wọn ò fẹ́ mi lu bàbá mi mọ́ hmm. ah, wọ́n sì lè lu ìyá mi hmm. ìlú ìyá mi mo rò pé ẹ jẹ́ ká kọ́mọ lùbọ́ pọ̀ kí gbogbo àrè mọ̀ sáyé lọ. ẹsẹ̀ ń lọ lu ìyá yín àwa náà ní ilé ìyá. bẹ́ẹ̀ni. Hmm. kò sẹ́ni tó nílé bàbá náà tí ó nílé ìyá àwa náà ò wọ̀ bọ̀. ẹyin bó ti jẹnu èmi tá ń wò yìí òpó nílé ìyá mi òpó dẹ̀rẹ́ ọmọ àyànlùlù ọ̀tẹ̀ sóyè. bí ọ̀tẹ̀ bí ọ̀tẹ̀ yìí. bẹ́ẹ̀ni bí mo ti ń lọ yìí èmi ò tẹ̀lé nìkan ìlú ìyá rẹ o n ò tẹ̀lé nìkan rí ìlú bàbá rẹ̀ ìlú ìyá mi mọ̀ ń lọ tí mò ń lọ lè sọlẹ̀ sí bí n bá ah. ẹ̀ bẹ́ẹ̀ ni. gbẹjọ sepọ yóò dà. àtúkànù. Hmm. ọ̀rọ̀ náà bàbá jẹ́ bẹ́ẹ̀ Èdùmàrè ò ní kọ àtúnrí àtúnmọ̀ pàdé. Hmm. ẹ̀yin nígbà tí aṣáájú dẹ̀ ti ń kọ́ ọmọjọ hmm. làwọn náà ti ń kọ́ ọmọjọ. tòsí láàbùrú ọlọ́run mọ́ kàtúnrí wa. kóníkàlùkù máa lé ibi dín lè kò lè ẹ̀yin wọn lè. Alábí tí n bá farabalẹ̀ gbọ́ rẹ̀ dáadáa ọ̀rọ̀ ẹ̀ ò tí ì yé mi dáadáa o kò yé mi dáadáa o. ẹ̀ẹ́dẹ̀dẹ̀ kí ẹlẹ́ẹ̀dẹ́ kó pẹ̀ ẹ̀dẹ́dẹ̀ jalẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni o ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ ni o ẹ kó pẹ̀ ẹ̀dẹ́dẹ̀ tán. ó dà o à ń gbọ́ o. ẹ wo bí ẹyìn èèyàn mi gbogbo bó ti rí bó ti jẹ́ gbogbo ẹ̀ pátá náà mo ti sọ wọn. ẹ̀yin náà gbọ́ nígbà tí ìlú bàbá mi tí wọ́n ń dẹ́rù bà mí tèmi sì mọ̀ pé akọ àtabo báyìí lọ́lọ́run dalé ayé èèyàn kẹ́ nílé baba kọ́mọ̀nì ti yà ìdí inú tí mo ti sáwà lu ìyá mi padà nígbò sì jẹ́ pé kí n tó lọ náà gbogbo ẹ̀yin tí àjọ ń ṣe tẹ́lẹ̀ rè n ò sì bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ kí n tó rẹ̀dẹ̀ kí ló wá kù ìdí inú tí mo pé wo ẹ̀yin ọmọ mi ẹjẹ́ àárẹ̀ báwọn tèmi tí mo filẹ̀ lé o kárẹ̀ darapọ̀ mọ́ ká sì jọ ọmọ ṣe kíni ká mọ kọmọlùbọ́ pọ̀ ìdí inú tí mo sì wá. torí pé wọ́n ní bá a bá lé ní a sì mọ gbé lálàá ah, ah, báwọn bá sọ pé kò sálàáfíà mọ́ lù bàbá mi mo mọ̀ pé rọrùn bẹ́ẹ̀ lù ìyá mi ìtorí ẹ̀ mo sì wá pé káwa tó kù ká sì jọ pa gbogbo ẹ̀pọ̀ ká mọ̀ jọ sí bó ti yẹ. ṣé bí mo fi kẹ́ ẹ jẹ́ kó jálẹ̀ kàmọ́ bó ń lọ. ẹ ẹ wò ká dúpẹ́ pé bó ṣe fi wá lẹ̀ ó bá wa bẹ́ẹ̀. ẹ ìwà bá wa bẹ́ẹ̀ àtẹ̀síwájú ẹ ṣe bóyá ìfìwá síra ṣe wá yìí. Mm, mm. bẹ́ẹ̀ ni ìtẹ̀síwájú yóò sì ní di tẹ̀yìn àwa náà tẹ̀sí wọ́ yìí ah, wọn ṣe kékeré kò sí babalẹ̀ ńlẹ̀ fọwọ́ bá àlàbí sẹ́yìn nílùú bí tí mo ti ń bọ̀ alábí kan ìgbàwọ̀ kan ní ẹyẹ méjì ìjàsà wọn níbi kowó ìbáǹkẹ yẹ kan gbọ́dọ̀ kẹ yẹkẹyẹ kankan létí mọ níbi tẹmí alábí bá ti ń bọ nílùú táwọn ikò sẹlẹ kankan mọ. èmi alábí ni <laughs> ìbéèrè kan fẹ́ bí o ṣé kì í ṣe pé bó ṣe dé yìí ó tún fi wálẹ̀ ó tún lọ. Ah, ah, àkàn òun ọgbọ́n tán wí ah, dákun bá parí ọ̀rọ̀ yìí wọ́n ní ọba rí kú ọba sí kíni. ọba ọ ni. ọba ọ eh, eh, ṣé ìlú tí wọ́n ti ń fi kú lé pọ̀ rí máa pọ̀ pọ̀ baba ńlá kú baba wọn káàkiri òun èmi ọ̀ wá padà bẹ́ẹ̀. èmi rárá ọdún òdì ìwọ̀n ẹlẹ́kùn àsìkò kù mí ètò ọgbọ́n bí mo ti kọrin mi ni wọ́n ní pé àtòríkọ́ máa ro lẹ́gbẹ́lẹ́gbẹ́ alálàbí ọjọ́ kú ẹ̀kọ́ ìgbẹ́ ọjọ́ kú mi ìgbé. ọ̀gá àlàbí wọ́n ní yìnyínní kẹ́ni ó lè ṣe mí ẹran tí ijó alápẹpẹ tẹ́ kọ́ mi ń jọ sí ó sì wà lẹ́sẹ̀ mi dọ́là. sórí ijó lókìtì yóò kọ́ mi yẹn mo sì mọ̀ jó kí n bá jó báyìí gbogbo èèyàn rẹ̀ ń gbà tèmi. bàbá ẹ mọ̀jọ́ máa ti dàgbà o ah, ah, àwọn òfẹ́ àti ìfẹ́ kẹ́ ẹ lọ báyìí ah, ẹ mọ̀jọ́ olókìtì pẹ̀lú ti tẹ ọjọ́ orí yìí. bàbá eh, eh, bàbá eh. ẹ̀yin pàpà ẹ fi yọ̀ lẹ̀ ẹ fi yọ̀ lẹ̀ sẹ́ni bẹ́ẹ̀ sẹ́ni bẹ́ẹ̀ sẹ́ni sọ yẹn ó má dàbí pé bẹ́ẹ̀ ohun ohun ojú bó ṣe wà lọ ni ṣé láti ó ti lọ ṣé òkìtì nìkan là ń jó ṣé gbogbo òde tá ń lọ ṣé òkìtì nìkan là ń jó àbí apẹpẹ nìkan là ń jó lọ́hùn ni. àwa gan tẹ ti pààrọ̀ gbogbo jákujàkun kí n ti wá pẹ̀lú òkìtì àti apẹpẹ ìjó ti kọjá ijó ní ìsìnjà. Alábí ọmọjó alápẹpẹ àti tó ní olókìtì tó kọ́ baba orújọ hmm. eh, tún rán wa létí bí o ṣe gbóngbóng. ọ̀rẹ́ mi dákun jẹ́ gbọ́n oje ìjọ olókìtì alápẹ̀pẹ̀ wo àwọn eléyìí kẹ gbogbo àwọn ọmọ mi ti kọjá olókìtì alápẹ̀pẹ̀ ìjọ tá a wá ń jó ní ìsìn ìjọ ti yàtọ̀ sí jógan ìjọ ti gbẹjọ mi kéde sẹ́yìn ah, eré ti gbére mi sábàrí hmm. ní ìsìn yìí àwọn ọmọ mi tẹ́lẹ̀ àwọn ni wọ́n ń kọ́yàn léré ní ìsìn mi ọ̀rọ̀ ayé mọ̀ ah, ah, ọ̀gá là wa àwọn eléyìí bẹ́yẹn kan gbogbo jóun gbogbo ẹ̀ ni wọ́n kọ́yàn àwọn tí wọ́n kọ́yàn rè àmọ́ ká tó di pé a ti ẹ̀sìn kankan ẹ̀yán mọ́ ẹ̀sẹ̀ ilé tí mo ti kú òde o àwọn tá a jọ ń ṣeré kí n tó wá kọ ìjọ lọrùn ẹni dẹ sáré ẹni wá ẹni sáré fún ọ lọ́wọ́ kan ẹ ta ẹ wọ ẹ bá ń fún ọ ní ijó nípaka òun là á jò sẹ́ẹ̀sì ìyún tún yàtọ̀ tó nílùú mi bá fẹ́ bẹ̀rẹ̀ ni lónìí paka paka paka paka paka paka ẹ wo ńlá ni o kó tiẹ̀ jó. Ah, ah. adéṣẹwà ìkàmà ni ọ àṣojú ah, ayé lo onísàn òṣèré yìí kí ló dé tó o lè sa ògbàgbà rẹ gẹ́gẹ́ bí ọmọ ọba láti fi bá kábíyèsí sọ̀rọ̀ lórí àwọn òṣèré yìí. o ṣé ọ̀rẹ́ mi gbogbo apátápátá la mọ ipa tí àwọn òṣèré yìí ń kó láàrin ìlú wa yìí. àbí bí kábíyèsí ṣe wá lé wọn kúrò nílùú ó tojú sú wa o bẹ́ẹ̀ dẹ̀ ní ìlú tí ò bá ti sáwọn òṣèré ìtẹ̀síwájú kò sí ń bẹ̀. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá ni mo gbọ́ ń sa ipá àti agbára mi mo sì gbàgbọ́ wípé dídùn báyìí lọ́sàn ó sò. kó yá aṣọ dúdú yìí ilédùn àwọn fún mi ṣe. kábíyèsí olówó orí mi aláṣẹ kejì òrìṣà ọba nílé ọba lóko ẹrù jẹjẹjẹjẹjẹ tí ń bara rẹ̀ lẹ́rù olówó orí iyàn ọkọ mi kábíyèsí dákun lórí ọ̀rọ̀ olóyè òsì ló jẹ́ káwa méjèèjì wá rí yín kábíyèsí kábíyèsí etí wa ti kún láàrin ìlú ẹ dákun kábíyèsí ẹ jẹ́ kó lóyè òsì padà sáàfin ẹ dákun kábíyèsí ẹ dákun. iyàn wáyé pé lórí ọ̀rọ̀ olóyè òsì mẹ́ni kúrò níbẹ̀ ọ̀rọ̀ olóyè òsì ó ti di àfisẹ́yìn tẹ́gbọ́n fi sọ. Ah, ah, kábíyèsí ọkọ mi ó gbà kọtì lọ́wọ́ yín kábíyèsí ọkọ ah, ẹ dákun kábíyèsí ẹ dákun. ó dáa náà o mo ti gbọ́ o ń wọ àkànṣe sí. ó dáa kábíyèsí ṣeun kábíyèsí ó tún kù níbọn ń rú kábíyèsí. kí tún nù ọkọ mi aláṣẹ kejì òòṣà ẹ dákun ọkọ mi bẹ́ẹ̀ ṣe dá olóyè òsì padà sáàfin ẹ jọ ọkọ mi a fẹ́ kẹ́ ẹ dáwọn òṣèré yìí náà padà sínú ìlú wa yìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ah, ah, ah. ayọ̀ǹgà ẹ̀yin méjèèjì ẹ gbìmọ̀ pọ̀ ẹ fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi àbí. rárá o kábíyèsí rárá o. tí ò bá kí í ṣe bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ olóyè òsì mo ní ń wá nǹkan ṣe sí ẹ wá gbé tàwọn òṣèré tó mèrè tó fi ń bú mi níjọ́ tí mò ń gbadé awù ẹ wò ó. ẹ̀yin méjèèjì ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ìjọ́kíjọ́ ìgbàkígbà tí ẹ bá tún mẹ́nu lé ọ̀rọ̀ àwọn òṣèré láàfin mi ilẹ̀ ó ga jù yín lọ. kábíyèsí o kábíyèsí káàtì ìdúpẹ́ lórí ọ̀rọ̀ olóyè òsì àmọ́ ìyá mi tí inú tẹ ní bí kábíyèsí lórí ọ̀rọ̀ àwọn òṣèré yìí tẹ́ ẹ sì mọ̀ wípé àwọn onímúnú aráàlú dùn tí gbogbo èèyàn sì nífẹ̀ẹ́ wọn ẹ wo ìyá mi àfi kí kábíyèsí dá wọn padà sílùú. Ah, adéṣèwọ ọkọ mi ó kúkú mo rò bàbá rẹ kábíyèsí ah, pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí láti pamọ́ kúrò pẹ̀lẹ́. bẹ́ẹ̀ ni adéṣèwà sùúrù bá sì sùúrù gangan ni o. Ah, ẹ wo ìyá mi ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe bá kábíyèsí sọ torí ọgbọ́n gbọ́n báyìí làwọn aráàlú fi ń béèrè lọ́wọ́ mi. Ah, adéṣèwà ọmọọba káti ẹ̀dúpẹ́ pé kábíyèsí ti gbà láti jẹ́ pé ló yóò sì padà sínú ààfin wa yìí mo kúkú mọ̀ pé láìpẹ́ láì jìnnà àwọn òṣèré yìí náà yóò padà sínú ìlú wa yìí sùúrù ni ká ṣe Elédùà ó fún yín ṣe. Àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. Wo inú mi ò dùn o. Bíi ti báwo? Wọ́n kàn ní pé wọ́n ń bínú sórí adé ni. Inú tèmi ò dùn sọ́ba wa o. Bó ṣe lé gbogbo àwọn òṣèré tó mú inú ìlú wa dùn. Inú mi ò dùn sí o. Ọ̀rẹ́ mi, ọmọ kì í bínú sórí adé. Ní àyín lẹ́yìn wa, ẹ̀yin ọ̀rẹ́ mi. Ó ti ẹ̀ dá, ẹ̀yin lé àwọn òṣèré tó ń mú inú àwọn ará ìlú tó ń múnú wọn dùn ẹ lé wọn ẹni kan máa lọ ẹni kó kúrò nínú ìlú fún wa kí ló dé kí ló fà á. Ah, ah, ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀rọ̀ mo rí bẹ́ẹ̀ ṣe rò òun bí bẹ́yìn náà mọ̀ wípé kábíyèsí ni aláṣẹ ìkejì òrìṣà ní tó bá sì lóun fẹ́ báyìí tó ló ní ká bá fẹ́ ẹ̀ òun ló lòun fáwọn òṣèré ìmọ̀nú ìlú òun kọ́ yẹra fóun wọ́n sì fìrúlẹ̀ fún àbí láṣẹ sí i kí sọkọ mi ọkọ mi ò mọ kankan pa rẹ̀. Hmm. ìbá ṣe pé mo lágbára àbí oògùn kan láti mú àwọn òṣèré yìí wá sínú ìlú yìí n bá sì ṣe o. ẹ wò ẹ wò ètò tó gẹ ẹ̀yìn ọ̀rẹ́ mi ògiri létí o ẹja yẹra ẹ dákun mọ́ ọ. ọ̀rọ̀ Àlàbí ò fẹ́ yé mi mọ́ o ó ń bá mi sọ̀rọ̀ kan tí ò tèmi ò fi gbogbo ara fara mọ́ o mo wá ní pé tó bá débí fúnra ara ẹ̀ kó wá fi ẹnu ara ẹ̀ sọ fún yín bóyá ẹ máa gbà àbẹ́ẹ̀dì gbà kí lọ̀rọ̀ náà ẹ sọ fún wa. bẹ́ẹ̀ ni o torí làwọn mi ni bàtàǹkẹ́ ló tún fẹ́. ẹ jẹ́ kó dé fúnra rẹ̀ tó bá dé fúnra rẹ̀ á fẹnu ara ẹ̀ sọ. ẹ wo bí ọ̀gá alábí náà ní ń bọ̀hùn. alábí làbí. ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi. alábí ẹlẹ wọn kí gbogbo ilé o. káwọ ẹ kálẹ̀ o. ẹ mọ wọlé. alabi yẹ kó gbọ́ pọ̀n lẹ́nu oníkan rẹ̀ èmi ò rò pé n tó le kan dandan ni <laughs> ẹ gbọ́ jàre ṣé ọ̀rọ̀ a máa tóbi káwárè sọ pé ọ̀bẹ láàmú wákàkì tá a fi bù ú ah, ah, ọ̀dà wọ́n sọ nǹkan mi sẹ́rí ìyípadà ráńpẹ́ kan ló dé ló ṣẹlẹ̀ sí mi ìyípadà ìyípadà rere sí ni ìyẹn mo wá wò pé ah, ibi tí wọ́n bá sọ wípé wọn ò fẹ́ yàn ẹ̀yin bàbá ibi tí wọn ò fẹ́ yàn tí wọ́n ti tọ́ ti ṣèyàn bí ẹrú kí wọ́n wá padà wá láti bẹ̀ kọ́ gbọ́ pàṣẹ gbẹlẹkẹ oyè kọ́ mọ́ máa fi bẹ̀yàn wípé a ti ṣetán láti ṣe ọ́ bí ọmọ kì tó wá ṣe bí ọmọ lásán bí ọmọ ọba kò yẹ yín nísìnyí àwọn aráàlú gbàwọ̀ ni wọ́n padà wá bẹ̀ mí wọ́n ní padà sọ́hùn látìgbà tá a ti kéré kúrò lọ́wọ́ ní kò sí tó eré mọ́ àwọn aráàlú pé kò bú àwa náà kàn ọlọ́run ọba mọ̀mọ́ ni kò yẹ yín nìsín ìyẹn ni mo wá rò pé dàkọ̀ bú jẹ́ sáré tọrọ àyè lọ́wọ́ àwọn èèyàn mi pé ẹ fún mi láyè díẹ̀ mo fẹ́ padà sígbàwọ̀ ọ̀tàn. ọ̀gá àlàbí ṣé ìlú wa yìí ò tẹ́ yín lọ́rùn tó ni àbí bá a ṣe jọ ń ṣe àjọṣepọ̀ yóò dáa tó. ṣé o gbogbo ẹ̀ pátápátá ìfẹ́ náà lájọ ní síra wa lọ́fà gbogbo rẹ̀ tí ẹ̀yin sọ yìí àmọ́ ojú ń ro èmi náà gidi wọ́n lè pa á fún yín o ojú ń ro mí láti fi yín lẹ̀ bẹ́ẹ̀ bá wá ní wípé ẹ kọ̀ sí mi lẹ́nu yóò wù mí bẹ́ẹ̀ náà bá lè pawọ́ pọ̀ pé ká jọ kọ́mọ lùbọ́ ká gbogbo wa pátápátá ká mọ̀ re ìgbàwọ̀ ọbàtàn inú mi ó sì dùn. Àlàbí bàbá òun ṣeré nílùú wa yìí ayé dẹ̀ ń fẹ́ tirẹ̀ kó tún wá kiri. mo sọ bẹ́ẹ̀ o. ẹ ṣe rí ìtẹ̀wé bàbá o tọ́ lẹ sọ mm. àmọ́ ṣe rí ìlú ìgbàwọ̀ táwọn yìí àárín gbùngbùngbùngbùn àgbáyé báyìí ló wà. Mm ẹ wo sẹ́ni bí téèyàn bá jáde dé òun lè yàn ríran dé kò yẹ yín èèyàn kan ò lè wà nú oko kọ́ ọmọ sọ̀gá kọ́ ọmọ tí ìbọn gbòòrò kọ́ wa mọ̀ pera rẹ lọ́gà ń ọ̀gá tírú tiwa yàtọ̀ àwa sọ̀gá lóko àti sọ̀gá ní gbòòrò ni sẹ́ni ìlú ìgbàwọ̀ tèmi wí àárín gbùngbùn ayé báyìí lọ́wà gbogbo òlu ni wọ́n ń forí balẹ̀ ń bẹ̀ ẹ wo bí àwọn aláwọ̀ funfun forí balẹ̀ nígbàwọ̀ irú ìlú ni wọ́n wá ti ń pè wá sẹ́yìn ò mọ̀ wípé bá a bá lè jọ pawọ́pọ̀ tí gbogbo abádèrò gbàwọ̀ ìyẹn tún kún yapa wa sí ti tẹ́lẹ̀ nu ntẹ́mi rí inú tí mo fi sọ bẹ́ẹ̀ o. ìwòbí wòbí ṣé o rí pé lè o ti ń sọ látara o ṣé o rí pé n kò mú sí n kò mú kúrò kí lu gbàwọ̀ bá jẹ́ lu bàbá ti rẹ̀ é ń ṣe lu bàbá ti wa o ìwọ má lọ lu bàbá rẹ̀ dìgbàwọ̀ jẹ́ ká má ṣe bí ó dàbọ̀ àfọlọ́nsìn. ẹ̀yin ẹ̀yin èèyàn mi a gbọ́dọ̀ jo ya bí lóko atọ́ lóko ó mú mi kó dàgbà káàbà nífọ̀ tẹ̀sẹ̀ ẹ jẹ́ ká jọ máa lọ. bàbá ẹni sùúrù alábí ó mọ á wà bẹ́ẹ̀ lọ́hùn. ẹ wo ẹ wo ẹ wo èmi ò gbà o èmi ò gbà ẹ já mọ tẹ̀lé wọn lọ ẹ já mọ tẹ̀lé wọn lọ. ẹ wo bí ẹ wo tẹ̀lé wọn lọ. jẹ́ mọ̀ wípé bí wọ́n bá ní tí mo torí rẹ̀ ń bẹ nínú túbú ìyé mi rọ̀ mú pa kí lẹ̀ṣẹ̀ mi tí ọba adéwálé tó ronú wípé kí àwọn dá ọgbọ́n àwòmẹ́rin ìjọba fún mi wọ́n gbẹ́ kòtò wọ́n tẹ́ nílé lórí wọ́n wá gbàgbé olówó iyebíye sí wọ́n bára mi nù túbú ẹ ṣé ẹ̀ṣẹ̀ ni wípé kéèyàn ojú ṣèrè ni bàbá òṣèré làwa àwọn amóhùnfèrè tí wàá kọyàn lọ́gbọ́n ni tàwa sì rí inú létí inú wọn ò dùn inú létí bá ń korò àwọn ó sì bóyin sí i àfẹrẹ wa bóyin sí wọn lọ́kàn bàbá so yẹ kó jẹ́rù mi níwà nù túbú. Àlàbí bàbá kàrí ah kódà ní gbogbo ìgbà ló máa ń dá mi lọ́rùn torí pé èrò mi rẹ máa ń sábà papọ̀ ń gbogbo ìgbà Àlàbí ò ìjọba kébí ò sí yí ọ ni ò sí èmi náà àmọ́ níbi tọ́rọ èmi rẹ dé báyìí ní ìsìn n gbọ́dọ̀ fẹ́ fi ẹ̀kọ́ tọ́ná fún ọ alábí ò ọmọ ìsìn alábí tó kọrin ó ní ẹ má pè mí lálábí ọgọ mọ alábí ọgọ ojú là ń wa gbogbo wa mo máa ń jí sòrò rẹ alábí àmọ́ gbọ́ ọba adéwálé ó fi àdán ó fi po ọbẹ̀ ní o ọ gbé wọn síra wọn nítorí <laughs> wọn ò gbọdọ̀ purọ́ fún wọn níbi tọ́rọ èmi rẹ dé báyìí wọn ò gbọdọ̀ fẹ́ kọ́tọ́nà fún wọn. ó yé mi dáwọn àyè kan àmọ́ ọjọ́ ọ̀rọ̀ ò tí ì tó o tọba tó ọ gbádùn mi wọn á mọ mọ létí kú o àmọ́ gbogbo tó kù bá wọn lẹ́yìn gbogbo tó kù lè ṣe tọ́ọ̀bù báwo ni òní wọn ti ṣe lẹ̀ tẹ̀mí burú ju ti ọlọ́ọ̀ alábí wọ́wọ́ mi sì wọ́rùn mi pẹ̀lú olóyè òsì ìmọ̀jẹ́ ń lu yìí wọ́n rọ̀ mí lórí pàpàtà ni àmọ́ alábí tó bá yá ẹ̀kọ́ ò fojú mi mọ̀. àmọ́ bàbá olóyè hmm? kí wọ́n pọ̀ fún yín ẹ̀rù ń bà mí. àgbàlèmi náà fi gbé ẹ̀rù bá ẹ̀mí náà àmọ́ <laughs> tẹ́mi mi bá sì wà tẹ́mi mi bá sì wà tẹ́mi mi bá sì wà alábí o ọmọ ọdún ọ̀sìn mọ̀ rẹ̀ rẹ̀ kọ̀ yé mi o àmọ́ yé mi o. 啊 ọ̀pọ̀dálẹ̀ ní eléyìí ni ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ́mbásì dalẹ̀ kí ni ó ṣe yọ balẹ̀ lọ́ni. ǹlẹ́ o olóyè òsì ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ ó balẹ̀ lọ́ni sọ wá rí ilé ayé rẹ̀ lóde báyìí. tójú akátá bá ń léwó sẹ́nu adìẹ lọ́yẹ ká ti gbá ni e ẹ́ tí gbogbo ayé bá ń dìtẹ́ kábíyèsí ǹjọ́ wa tán sí wọ lẹ́nu sọ wá rí báyìí ní kò lè kábíyèsí mi sí kì í nìkan méjèèjì wọn ní ká pín wá sí abẹ́ ìgbìyàmú kankan kọ́ bẹ̀rù yín sógán síbẹ̀. nípa ẹlẹ́kùn. ìyálòde bí n bá gbọ́ ọ dáadáa kábíyèsí ní kẹ́ ẹ kó èmi àtàlàbẹ̀ wá sí digi àmì kan kẹ́ẹ̀sì bẹ́ẹ̀ wá lójú dákun kí lẹ̀sẹ̀ mi kí sì lẹ̀sẹ̀ àlàbí àmọ́ kò yẹ kọjá wa méjèèjì ìsàwọ̀ ọyẹ o. orí tèmi ló yẹ kán bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin ará ìgbàwọ̀ èmi alábí kíyín pé ẹ kú fẹ́ gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àmọ́ bá a ti pẹ́ àwa ayé láàrin òṣèré làwà ilé tó bá ń kan làwà mọ́ múnú wọn dùn àwò mọ́ ta sí fọ́ba dípò ẹ̀gúsí wá fi wá dohun àìjírí àmọ́ orí olórí kì í ṣèyàn orí ẹni ní ṣèyàn gbogbo ẹ̀yin tẹ́ wá dúró mo gbà ládùúrà wípé orí yín ò ní tako yín o ẹlẹ́dàá yín ò ní gbàbọ̀dè ní tèmi alábí ó bá jẹ́ pé bàbá ń dọ̀rùn àtúmọ̀ ríra ìpàdé dọ̀rùn o. torí pé àṣẹ ọba la tẹ̀lé abẹ́ni lórí ìdá. ọwọ́ ìlú gbà wọ̀ kó o máa bọ̀ kó sáyé tètè kó wá jẹ́ mi ní dídé tó o dé yìí gbogbo ẹlẹ́dàá ìlú gbà wọ̀ báyìí kó bẹ̀rẹ̀ sí ní gbàbọ̀dẹ̀ torí pé ẹ ti tẹ̀sẹ̀ òsì bẹnu lùlù yìí wọ́n ní ẹ má ṣe ẹ ṣe ẹ ti tẹ̀jà lẹ́sẹ̀ sílẹ̀ kẹlẹ́dàá yóò wá gbàbọ̀dẹ̀ gbogbo ìlú gbà wọ̀ kó bẹ̀rẹ̀ sí ní gbóná bí wọ́n bá ṣe ń rù pé ewúrẹ́ wọlé ni kó máa rù tẹ̀yàn jáde kíkò náà wọlé kẹrán bẹ̀rẹ̀ sí ní gbogbo ọmọ aráàlú gbà wọ̀ bẹ́ẹ̀ ni mo wí àbàlá iṣu bí tọ́ bá falẹ̀ kì í padà sẹ́nu wọn pó pó pó àbàlá iṣu. àìsórí ọlọ́ṣà ń tà wọ́n wojú mi adétọ́gbà àgbà àdánimọ̀ bá pẹ́ náà gbà ní adétọ́gbà torí ọlọ́run yóò yóò má kọjú mi tọrùn alẹ́. adétọ́gbà yẹ́dẹ́tọ́gbà kí ló ṣe adétọ́gbà. Bẹ̀sẹ̀ lọ́jọ́ láàárọ̀ yìí ló bẹ̀rẹ̀ sí ní ṣe máa ní ọmọ tó ṣe. Mo bu lómi kó gbà. Bàbá Adétọ́ ẹgbà mi. Ẹgbà mi Adétọ́ ń jẹ má kàn kí mi sọ́run alẹ́. Adétọ́ Adétọ́ kí wàá nìjọ́ ṣe sí báyìí torí Ọlọ́run arábìnrin yìí. Mi ò lè dágbé. Mi ò lè dágbé. Ọmọ ní ti gbé lọ sódò àdìgún. Adétọ́ ń jọ. Ah! Ó ti lé tó yìí. Ó ti lé

wo èyí tó ń ṣẹlẹ̀ yí àrùn ojú ni ó gbangba gbangba wípé àsìkò ọba adéwálé ò sàn wá ọjọ́ tá a bá dẹ̀ ribiribi ń wọlẹ̀ ẹ jẹ́ ká gbé abẹ́ ká lọ sí ààfin àlọ́ bá ọba adéwálé àjẹkùnmọ̀ ìpẹ́ kó forí tẹ́lẹ̀ fún wa àsìkò ò sàn wá. Ayé nìkan! Ayé nìkan! ìgbà wọ̀ ah. ah. ìmọ̀lẹ̀ yìí o ah. kábíyèsí ò gbà ọ́ gbọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀tún kábíyèsí ò gbà mí gbọ́ pẹ̀lú gbogbo bá a ti ń kọ́ lẹ́nà tá à ń wí tó kábíyèsí nítẹ̀ẹ́nú òun lòun ó ṣe òun kódà lọ́la ọlọ́la ẹni kábíyèsí lòun ó ṣèdájọ́ olóyè òsì bó bá lè ṣèdájọ́ olóyè òsì ẹ àlátẹ̀mí láǹbo ní ọjà sí ngbà wo ni ìlú ọ̀wá ní dàrú pẹ̀lú àlàyé ọ̀tún aṣọ funfun ti pọjọ́ lẹ́jọ́ ní funfun la bá funfun ọ̀kẹ́rẹ́ jẹgbẹ́ ni mímu ti mẹ́wàá àrà tọ̀run bọ̀ ṣògo ń lérí òrìṣà òkú ń lérí ṣògo ti múná tọ̀run bọ̀ èmi balógun dòdó lọ́wọ́ ooo ẹ̀rín mi ń jàgín ẹ̀rín mi ń jàgín ẹ̀rín mi ń jàgín ẹ̀rín mi ń jàgín hmm, ó gbọ́ ò ní kú mọ́ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ká sọ fún babaláwo tí bá ń dífá kání ọmọ wulẹ̀ dífá mọ́ oníṣègùn tí bá ń ṣògùn kání ọmọ wulẹ̀ ṣògùn mọ́ torí bí sùn bá jòkó tán ètú ń lọ bó bá wo ewúrẹ́ kó wọ alápá tàbí kó kú bó bá wo àgùntàn kó wọ alápá tàbí kó rọrùn àrèbábọ̀ ooo ẹ̀rín mi ń jàgín àmọ́ bẹ́rù bá kọlẹ̀ tó bá kọ òkè ó níbì kan àgbéká ó níbì kan àgbéká ó níbì kan àgbéká n ó jẹ kẹ ẹ mẹsọ ọyọ kẹ tó sọba iye ó kọrin kése torí ńlá ni mí ń wò yá jẹkọ kò ẹkù ni mí ń wò yá roka hmm, mi ń jàgé mi ń jàgé mi ń jàgé. yìí o yìí wọ̀dà yìí yìí mi ká ọ̀wọ́n onílé ńlọ́mọdé àjèjì ẹsẹ̀ ẹ̀ bẹ̀. àjèjì kan fòru wọ̀lú wọ́n ní kó máa wádìí ara rẹ̀ yòókù gbogbo lọ ẹ̀yin ọlọ́pàá yìí mo fẹ́ kẹ́ dìde ká sáré tètè wá bẹ́ẹ̀ sọ ń bá mi ti sáré bẹ̀ wáṣẹ̀ ó yẹ ẹ̀yin rà mo fẹ́ mọ̀ nípa àlá tí olóyè ọ̀tún wá rọ́ fún mi ó yá akẹ́sọ́rọ́ alàsọ́rọ́ olódùamọ̀ olódùamọ̀ olódùamọ̀ ẹ̀yin lọ́mọ nájà nígbà tọ́jà bá tún tán ẹ̀yin tá ń sílẹ̀kùn ayé tá a máa ń ṣètò di ọ̀run ó yẹ sílẹ̀kùn bẹ̀ kiri èsì ti wọlé onírú onírú gbọ́ èsì sí wọlé oníyọ̀ oníyọ̀ yọ̀ àdágìdìgbà àdágìdìgbà ó wọlé olórìṣà olórìṣà ń jó olórìṣà ń yọ̀ gbẹ́gbẹ́ lábẹ́lájú àríṣà lòdò ó yẹ sílẹ̀kùn rẹ̀ kiri. ìlú ìgbàwọ̀ eku ò ní kébi eku mọ́ ẹyẹ ò ní kébi ẹyẹ mọ́ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn ò ní fọ̀ bí ọmọ ènìyàn ìgbóná lọ́tún ẹ̀tẹ̀ lọ́sì àrùn lẹ́nu ìgbóná lọ́la ìwarapa bí ìgbẹ̀gbẹ̀ bí ìlàkú ègbè bí ìpà ló máa máa jẹ́ fúlù báwọ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ fẹ̀jẹ̀ mi rúbọ fọba adéwálé tán àmọ́ lójókójó nígbàkúgbà tẹ́ ẹ bá tún ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ gbogbo ègún tí mo gé yìí yóò bẹ̀rẹ̀ sí ní ṣẹ ìsìnkú ọ̀run rèé ìsìnkú ọ̀run ó gégùn fún mi èyí ti rí ẹ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ìlú yóò gbọdọ̀ bàjẹ́ èmi balógun dòdó náwà mo ti jagun alárárí tí mo mú kété bọ̀ mo jagun ajérò rí tí mo má fìrà bọ̀ àfìrà ni mo mú wọ̀ bẹ̀ ń. tó bá kọ̀ lógì àfọ̀ ní kọ̀rọ̀ èmi mo wí bẹ́ẹ̀ èmi mo wí bẹ́ẹ̀. olóyè olóyè olóyè mo jáyé èmi tí mo sọ wípé káwọn ẹ̀ṣọ́ kí wọ́n ṣe gàyà fún wa tèmi yé mi o nítorí etí ọba nílé etí ọba lóko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ kan ní ń o bí dùgbẹ̀dùgbẹ̀ yìí bá sì já péré yóò bara ilé yóò bara oko èyí ló jẹ́ kí n tẹ̀ kí n tó dé yẹn o jẹ́jẹ́ mi mo jókòó ni olóyè ọ̀tún wọlé wá olóhùn lálà ńlá kan nígbà tó ń sí lọ rè bá kábíyèsí kò tiẹ̀ ká aláhùn sí nǹkan kan rárá ló jẹ́ kóhùn wá abẹ́yẹ mi nígbà tó ń sì lọ tán èmi náà wá wó kan wíkẹ́ẹ̀jì nígbà mo dọ́dọ̀ àwọn onílẹ̀ ni mo wá rí wípé ìsìnkú kan tí wọ́n ti fi ṣètùtù lórí kí nǹkan lè tùbà kó lè tù sẹ́ńdò ni ìnígègùn ńlọgègùn o ègún tó gé yìí bẹ́jẹ̀ kan bá tún lè kánlẹ̀ lórí ègún tó gé yìí o lè dá wàhálà lẹ́nu ìlú yìí kí wàhálà yìí ọba má ṣẹlẹ̀ ńlọ jẹ́ kí n wá o nítorí bí tọ́ bá kunu aha èèyàn tó tú síbẹ̀ ò lè dámú bẹ́ẹ̀ pọ́n bá kunu apọ́ ẹni tó rọ́ síbẹ̀ ò lè dámú. balógun hmm? ọba tó ba lórí gbogbo ogun mo jáyé. Ah, ah. èmi rè ìwọ rèé o sì ń béèrè bí wọ́n ti ń ṣe lọ́wọ́ mi lọ́rùn àbò ah, ni wọ́n ṣe mọ̀ èmi ń bẹ́nu tó fún bí balógun ìta lọ wà gbogbo ìgbésẹ̀ tó bá yẹ kó o gbé lórí ọ̀rẹ́ ní kó o dákun kó o gbé o kò ságbára kankan tèmi lè ṣàbáyé o. ìgbésẹ̀ ọ̀rọ̀ tí yóò dùn mo mọrú ìyànjú tí mo ti gbà kó tó di pé mo wáyé. balógun bí ẹ ò bá ní ka ọ̀rọ̀ mi sí ọ̀rọ̀ ọmọdé pẹ̀lú gbogbo tẹ́ni ìṣẹ̀lẹ̀ nínú ìlú yìí èmi ní ta lè ṣe tí ó sì wá yanjú sọ̀rọ̀ náà. ẹ ṣáàbù. eré oníṣe kan lè mí rò pé kí mo sáré kọ ká sí bàbá ilé ṣeré yìí ó dá mi lójú pé yóò wá yanjú sí ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ. ṣé a ò. babolóye babolóye babolóye ẹ ẹyẹ sọ ẹyẹ sọ ẹ bá wọ ọ ti ṣẹlẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ wá wo ọmọ lóye tí mo ti rí wọn rè mí náà sáájú mo rí wọn báyìí. abúlé abúlé abúlé. abúlé ti kú. èmi náà rí ẹ. o tún pa abúlé. Alabi Alabi o ti pa àbọ̀lé yìí. mo lè pààyàn mo lè pààyàn èmi kọ́ mo pa àbọ̀lé yìí. Alabi èmi kọ́ o ti ń dáhùn mọ́. o ti pa bàbá. Ah, ah, ah, èmi Alabi kọ́ èmi Alabi kọ́ ẹ̀sán mọ́mọ́ kó bá mi. èmi ò lè wà nínú túbú ee wọn tún fọ̀rọ̀ kọrọ fún mi dákun tó lọrọ a ẹsọ èmi kan. wọn máa kankan pàkúpà wọn lóye o wọn máa kankan pàkúpà wọn lóye o èmi kan pàkúpà wọn lóye èmi kan èmi kan. sí pariwo fún ìrànlọ́wọ́ nù mo bẹ̀rẹ̀ sí pariwo fún ìrànlọ́wọ́ mo rẹ́ nìkan kan àwọn ẹ̀ṣọ́ tí wọ́n wà ó pẹ́ kí wọ́n tó yọjú bàbá olóyè ti gbẹ́ mi ní káwọn ẹ̀ṣọ́ tó dé kábíyèsí bàbá olóyè wá fòun lẹ́kí wọ́n kù ẹ̀wọ́n ni pé mo bá ṣe ṣe tí mo bá rí kábíyèsí kí n sọ fún yín pé kẹ mọ̀ jẹ́ kí wọ́n sin òkú àwọn o nítorí bí òkú àwọn bá ilé wọlé báyìí wọ́n ní gbóná ni ó bẹ̀rẹ̀ nínú ìlú yìí o wọ́n náà sì ni ó pa ọmọdé yóò pàgbà yóò pa gbogbo òlu yóò pa ọkùnrin yóò pa obìnrin kódà òun náà ni ó pa kábíyèsí. ó sì wí bẹ́ẹ̀. bàbá olóyè ló sọ bẹ́ẹ̀. àkójú kú ẹ̀ lọ́nà ọ̀hún. <laughs> ẹ ẹ wá jẹ́ pé ibi tí a fẹ́ gbin omi sí omi tí lálẹ́ wú bẹ́ẹ̀ lò ẹ̀ka fẹ́ sùn jẹ tó fi kú para ẹ̀yẹ sọ. tó bá di àfẹ̀mọ́júmọ́ ẹ̀gbẹ́ òkú olóyè òsì òdìnnúgbó rere ẹ mọ̀ sí bó ti wíwù ẹ mọ̀ sí ẹgbẹ́ òkú rẹ̀ kọ́ bí kẹ́yìn ojú ọ̀rọ̀ rẹ̀ nǹkan fi jẹ àmọ́ ṣá ìbọn yọ lẹ́wọ̀. kábíyèsí ẹ dákun gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ti mọ̀ wípé òṣèré lèmi amúlùdùn là wà gbogbo ẹni tínú ilé wọn bá ń kan tínú ilé wọn ń bàjẹ́ àwa làwa ń múnú wọn dùn ẹ dàpọ̀ ẹ. dákẹ́nu ẹ irú òṣèré wo ni tiẹ̀ òun múlùdú àbọ̀nbàlù jẹ́ òun banú ọba tiwa jẹ́ igbákejì òòṣà àbí. Ah, ẹ dákun ẹ dákun ẹ jọ ẹ dákun gbogbo ẹbí mo ti sọ èèyàn kan ṣoṣo lọ́ba àwọn tí ń bẹ nínú ìlú pọ̀ nígbà tá a bá wá múnú àwọn èèyàn tó pọ̀ dùn tẹ́ ẹ wá nítorí èèyàn kan tẹ́ ẹ sọ pé ẹ pa mí ẹ̀yin náà ẹ bu ọ̀rọ̀ ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ ṣàánú mi. bẹ́ẹ̀ bá bá yà. ọ̀kàkà bèrè títí bẹ́ẹ̀ lórúkọ tí wọ́n fà yá ọ̀dà yìí kàkàkà wá báyìí òun lórúkọ tí wọ́n ń pe àrá àti kú àtàrá ni mo bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí gbogbo yín lọ́rùn lónìí o gbogbo oògùn tó bá wà lára yín kọ́ mọ́ ẹ̀dọ́ mi bẹ́ẹ̀ ni. ẹ kọ́ fọwọ́ yín lẹ̀. bàbá yín ni ó mọ kú tì. èmi wà kú ikú ìpẹta lójú ràn. ẹ tuntun wájú tuntun wájú tuntun wájú ẹ mọ̀tò mọ̀tò mọ̀tò mi ẹ̀dẹ̀ mọ̀tò mi ẹ̀dẹ̀ bí mo ṣe ń wò yín ó yẹ kí n pa yín ni àmọ́ tí n bá pa yín kò sérè kankan tí mo fẹ́ gbà nù rẹ̀ torí kan náà ni wá ẹ̀yin ẹ̀ṣọ́ ọba. àwa jagunjagun la wá. ẹ̀yin àmọ́ ní tí odó bá dé kò tó ríta mọ́ wíwo báyìí lẹ́nu awówo àmúlẹ̀ ni. ìtọ́ ò ní balẹ̀ kó tún padà sẹ́nu bẹ́ẹ̀ bá délé wí ọ̀run lẹ̀rọ. ó yá. Ah! ẹ wo ẹ bá yẹlẹ wí inú yín yóò kú ni. Ah, ojú wọn wò kù ẹ ti yọnu ewu tó kaba lẹ. ọmọ tí ọmọ tí ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni. ẹ já lọ. ilé yá ilé kókó ń tagbé. ìlú ìgbẹ́wọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí mo ṣe bẹ́ẹ̀ lè dárí ẹ̀ṣẹ̀ mi ti mi. òkú rẹ̀ nínú gbogbo ìlú ẹ̀yin alálẹ̀ ìlú ìgbẹ́wọ̀ níbo lẹ wà kí ni mo ṣe bẹ́ẹ̀ lè dárí ẹ̀ṣẹ̀ mi jì mí gbogbo ìlú ti kú tọ́mọ́ mi lórí kò bàjẹ́ láyé olúgbọ́ bẹ́ẹ̀ ni kò bàjẹ́ láyé àrẹ̀sà ó ṣe wá dorí èmi ọba adéwálé gbogbo òlù ti kú tọ́ o. Ah! Ah! Ah! aláwo rèé ìlú ò ní dáwóró mọ́ mi lórí bẹ́ẹ̀ sì ni ìlú ò ní tú mọ́ mi lórí ó dòdì. ẹ̀yin alálẹ̀ ìlú gbáwọ̀ ẹ ṣàánú mi ẹ rà mí kalẹ̀ ẹ má jẹ́ ká làbúrú kó lórí mi. Ah kò bàjẹ́ láyé adégoróyè bẹ́ẹ̀ sì ni kò bàjẹ́ láyé gbádégẹṣin bẹ́ẹ̀ sì ni kò bàjẹ́ láyé adébùsóyè bàbá tó bí i lọ́mọ. ẹjọ́ ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè lóyè ẹ má jẹ́ kó bàjẹ́ lórí èmi ọba adéwálé ẹjọ́ ẹ gbà mí ra kalẹ̀. àti iṣẹ́ lọ́sẹ̀ kejì òrìṣà àwọn òrìlẹ̀ ń gbé ó yé mi wípé àlátẹ̀ ńlá wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ní ìwà sí ìmúṣẹ o. padà àdífàlà bírú ìtò dífárí ìbá ẹ̀ lè ṣẹlẹ̀ àwọn wo ni máa jọba lé lórí. wá gbọ́ o ifá kì í balẹ̀ kó má yọ ohun ẹbọ kó sì má yọ ohun ètùtù. kí ló ohun ẹbọ kí sì ló ohun ètùtù. Eh, kábíyèsí ẹ káre ìfẹ́ lẹ́yìn ìpín atóde tí ò sí hàn ṣe abíyèsí ní kí lohun ẹpọ́n wọ́n ní kí sì lohun ètùtù ẹ̀yìn làwọn wà. Mm. ìdí àárín mọ̀kànmọ̀kàn lóye èèkàn bọ́ba kan ò kú ìmí ò lè jẹ́. ẹ wò ó ẹ̀yin olóyè ìfájọ́ yé mi wípé tá a bá fẹ́ kí gbogbo àlá tí wọ́n lá tá a fẹ́ kó wá sí ìmúṣẹ wọ́n ní àyàfi kí kábíyèsí kó forí àpèrè bàbá rẹ̀ lẹ̀. wípé torí ẹ̀ tí ó jọba tí mo fi tùbà tí ó tù ṣe dáadáa wọn ló o bíbẹ̀ kọ́. Hmm. adifala bò lára rẹ adifala sí ọ̀rẹ́ ọ tọ́ra wítán ní ìsìn ọ̀sánú gbàgàdà gbàgàdà bí ilẹ̀kùn lé ńlá ó ní kí kábíyèsí ó forí àpèrè bàbá rẹ̀ lẹ̀ tó bá forí àpèrè bàbá rẹ̀ lẹ̀ sí bàbá rẹ̀ lọ́fẹ́ gorí rẹ̀ ni àbí ìran bàbá ńlá kú ìyá láyà bàbá ńlá kú bàbá rẹ̀ ń joyè dèpòdèpò ọba àmọ̀ sí nǹkan o ẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ ǹjọ́ mi mọ ronú rẹ dáadáa kó tó mọ bóde lẹ́nu rẹ tó bóde lẹ́nu rẹ ọ̀pọ̀ jẹnu rẹ lọ. ọ̀jẹ̀ inú rẹ lọ bí kẹ́kẹ́ bá a sọ òyìn rẹ ẹnu rẹ wo lójú lọ jẹ́ òun sọ bẹ́ẹ̀ ni ẹ̀yin olóyè ẹ má yọ ọ̀yá yìí lẹ́nu wípé ẹni olóyè àti àlàbí kábíyèsí nígbà tí olóyè ọ̀tún lálà ó mọ̀ wá lọ́dọ̀ yín nígbà tó wáyé mú àlá òkú fún yín táwọn méjìlá bí ọ̀rọ̀ rẹ̀ fún nígbà tó ti gbò lọ́dọ̀ yìí ọ̀dọ̀ èmi kìíní ló bà wá kábíyèsí. oyè yín àbí oyè yín tó bá ṣe wípé abáta ìjẹ aláìṣẹ̀ sílẹ̀ kálá apá olóyè òsì tá a ṣe pa àlàbí ẹ mọ̀ pé òun burúkú ọmọ jálò òun burúkú ni owó burúkú ajá ló ń burúkú n ò sọ fún yín ipe ìjọ kan ń bọ̀ tí náà ó dilẹ̀ lẹ́yìn àṣuṣu jẹ kábíyèsí ẹ gbọ́ àbẹ́ ẹ̀ dáhùn àfi tá a bá kúò lórí àpèrè yìí ìnífá tí wọ́n dá fún yín pé ògbè fòǹfòlóhùn kọ́rọ̀ òótán ẹ kú olórí àpèrè yìí balógun lẹ́nu rẹ ìwọ dalẹ̀ mi. ta ní dalẹ̀ yín. ìwọ ti gbàgbé ni wọ́n ní tí ẹnu bá jẹ ó yẹ kójú ó tì. balógun owó rẹ̀ ẹ mọ́ sọ̀rọ̀ kan mọ́. bàbá bí n bá lè dé orí àpèrè bàbá mi ìlọ́po mẹ́wàá ní fi wá ó ti dọba. ó ti dọba. ó gbòó. owó òsì tẹ́ ẹ gbé fún mi jọ́nà owó wo ẹ mọ̀ wípé ń jọ́tà ẹgbẹ́ owó wa bí n ò bá gba owó náà lọ́wọ́ yín mo mọrú ọgbọ́n tẹ́ ẹ lè padà dá ni mo ṣe gba owó náà ńgbà tó wá ku ọ̀túnla tẹ́ ẹ gbàdé mo wá fún yín lẹ́bùn kan bẹ́ẹ̀ bá rántí iye ojú owó gẹ́rẹ́gẹ́ tẹ́ ẹ gbé fún mi jọ́nà ni mo fi ra ẹ̀bùn wá padà fún yín balógun balórí ogun gbogbo kẹnu ń wà fi hàn án ìdí tó fi pe ìdílé mi lọ́mọ gbọ́jọ́ ọkú kó gba ọfà ọ̀fun ṣọ̀fun yọ̀yọ̀ dágbà ọfà lẹ̀ ó fi hàn lẹ́rìí ó bọ̀. irọ́ ni kúrakúta ilé tó lóhùn wọn palẹ̀ ilẹ̀ ni ó pa kúrakúta bẹ́ẹ̀ ni ọba lọ sóde ìjà kọ́mọ yàlé ìjà lọ bọ́ bá yàlé ìjà lọ ìjà lọ ó jẹ́ ni. ògún lákàyè o tó bá ro kókó dé tó bá rodò kó pọ̀ ọ̀dáná dìjà ní gbóṣọ fún yọyọ. Eh, eh, balógun bí kábíyèsí bá tiẹ̀ ń bínú kò yẹ kí wọ́n tún bínú ibi ọ̀rọ̀ dé yìí ẹ jẹ́ ká fi egun òtòlò ká fi tọrọ yìí ni. egun òtòlò wọ ṣoṣo ń dájọ́ ọjọ́ àgàdá ń dájọ́ ọjà bẹ́ẹ̀ yàn bá pamọ́ tí ò fún jà ẹ̀fọ́ ṣe é àǹgẹ́rẹ́ kan ò gbọdọ̀ síjú ọ̀pá tọmọ tó bá dọ̀wọ̀ ilẹ̀ ni ó sùn èmi balógun dòdó náírà mọ̀ wíwẹ́. ẹ má yìnbọn tá a gbé lọ bẹ́ẹ̀ bá yìnbọn yìí ẹ para yín dànù o ẹ má yìnbọn o. mo sọ fún yín pé ẹ ṣe ra yín lófò ẹ sọ ọkọ yìí ni mí ọmọ gbọ̀n yìí ọmọ gbọ̀n tí ò rí kú sá iwájú lóní kò yí fi ń gbọta èyí tó bá gbọ fàlẹ́yìn ojú ló ṣe. ó ní yóò bá ọ̀rọ̀ rẹ̀ òkè máa ń lò ó dáa sáà bá wà nínú ọ̀pọ̀ mi lọ ìsáàtúnṣe ní bí wọ́n ṣe ti ọkọ̀ tẹ̀lé sọ